iṣẹ́ ìwádìí òdò wọ́n káàkiri gbogbo àwọn afẹ́sẹ̀ pátápátá gbogbo afẹ́sẹ̀ tí wọ́n ní àlàáfíà báyé tọ́lọ̀ tí wọ́n ní ìmọ̀lẹ̀ fún ẹ̀ka ìwà ọ̀sọ̀tọ́lá àbẹ̀rọ̀wà ìjọba tọ́lọ̀ bí adigun wọn fẹ́. àwọn tí kúrò wọn láì orísun wọn láì orísun láì sí wọn. gbogbo àwọn akẹ́kọ̀ọ́ abẹ́rẹ́ tọ́lọ̀ náà àbẹ̀rọ̀wà ìjọba tí wọ́n ní tọ́lọ̀ ló sára yìí nípa ìgbàlódé ọ̀rọ̀ ayé ìhàkì àhàwùdà wọn lọ wọ́ta ìgbà pẹ̀sọ̀rọ̀ ọ̀bà ìjọlá ọdún tí wọ́n ní àlàáfẹ́ ayé àjọ ọ̀bà ìjọlá aláìsẹ̀ tí wọ́n náà wọ́n tó gbèsè àbíà ọlọ́gbà ọ̀rọ̀ àpẹ́ ọlọ́gbà oṣù àdúrà ẹsẹ̀ ìgbìmọ̀ tí wọ́n ọlọ́gbà tó kára ẹlẹ́ ìhàkìlà àwùlà wàlà wọ́ta ìgbàgbà ọdún gbogbo àwọn àbá àtọ́túnbà lókè nílẹ̀ Yorùbá wa ni o Nàìjíríà àlòkùnbọ̀ àwọn àǹtọ́nù dáhàwà àlòkùnbọ̀ àwọn jẹ̀mọ́ alábàbọ̀ àwa òmùmáhàn àti gbogbo àwa obìnrin lápapọ̀ nínú jẹ̀mọ́ yìí àdéhùn àdìbọ́lá ọlọ́mọdé àtúmọ̀dà nù. àti láì nìkì ìdájúbára dà ọ̀rọ̀ dáadáa bẹ́ẹ̀. ìdá àlérò ìmọ̀lọ́rọ̀ ní ìgbà fún ọlọ́mọdé àbábẹ́ ẹ̀sùn olóró ìdá àlérò ní ọlọ́mọdé àbábẹ́ ìjàmá ìjàmá حول ولا قوة إلا بالله. ìrọ̀lẹ́ àwọn bàbá tuntun ní àwọn aláìsí yìí wọ́n ní wọ́n ti kà á sáájú fún wa ní ìgbìmọ̀ lápapọ̀ wọ́n á ń kú ìgbìmọ̀ tó wà nínú ìṣẹ̀ṣẹ̀ ìlú yìí omi abẹ́rẹ́ ìgbìmọ̀ àtàkùn aláìsí abẹ́rẹ́ àtìgbọ́lá ètò ìmọ̀sọ́lá ọlọ́mọkọ ọmọ àbọ́là àwọn tí yá máa bọ́lá lọ́dọ̀ ìwàgbọ́ ọlọ́run adarí lọ́wọ́ بحق لا حول ولا قوة إلا بالله. نسأل الله أن يجعلنا في أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن كثير من الأحبار والقربان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فَلُبِوَا بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هذا ما كنتم لأنفسكم فذوقوا ما كنتم تكذبون حياكم الله خيرا أعلى لنا من شجاعة الغيب أتوا باتي لنا من أمر وأنت àti àwọn àwọn àníkàrẹ̀ ẹlẹ́ àwọn alẹ́ ọlọ́run àbíjọ́lá òun náà ti mú jáde ọlọ́run lò há láíláí ọlọ́run lò há láíláí ọlọ́run àbíjọ́lá tó bá bẹ́kùn mọ́ ọlọ́run bá gbé ìyàwó dání náà nìfẹ́ náà ọlọ́run àbíjọ́lá ọlọ́run jẹ jáde náà. àwọn bá àjọ tí wọ́n ti gbé lábà ní tó fẹ́ràn ìrùlé ìlọ́run jọ́ òkè wọn náà dáhàlà ọ̀nà ti ìkáyà ìmọ̀tọ́ àwọn tó ń sọ̀pọ̀ wá tó bá àwọn ìgbà قال رب اللهم لو كانت هناك صلاة تصلى في القبور اللهم ارزقنيها اللهم اغفرني وارزقني ارجوك ارجوك ذنبك تقول انا كنت في المنزل ارجوك ذنبي وقال رب ارزقني sàárè. Bákan náà, ọ̀gá náà àgbá náà ìgbà tí ó fẹ́ tẹ́lẹ̀ tí ó máa wà fáwọn ọ̀gùn nígbà òun jẹ́ ìdarí tó ń tọ́jú ọ̀rọ̀ ọ̀rọ̀ ìrẹ́kọ̀ọ́ lọ́dí lọ́wọ́ ọ̀nà àbáyà yẹn àbáyà ọ̀nà àbáyà nílò yẹn ilé mú kí bẹ́ẹ̀. ni wọ́n pè lọ́wọ́ bá pé síláìsẹ̀ náà síláìsẹ̀ náà sí èrè ní púpà bẹ́ẹ̀ sí èrè ní ẹ̀ ní ọjọ́ ìgbàwọ́ ẹ̀jẹ̀ wọn mú kọ́pẹ̀ lọ́wọ́ kọ́ọ̀tù ìgbéyàwó àbí màá ń pa rárá àbí màá ń pa àdúgbò sáré bàbá bèèrè pé ṣé tó bá wà ìtẹ̀ náà fún òun ní púpà àwọn ẹni àbẹ́ àwọn ẹni tó bá wọlé àwọn ẹni tó bá fi ní òun tó bá wọlé ṣé ó wọlé náà wọ́n lè àwọn àwọn ìdí ẹ̀mí lóde àwọn ẹni tẹ̀lé àwọn ẹ̀mí lọ́rọ̀ ní wọ́n kò bí ha ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ní àwọn àkókò wọ́n kò bí ha ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ní àwọn àkókò tó bá sáré àti ibò ìdí padà ìjà máa. Nada, mucho más de Dai ko ¿eh? que To wanda Tó bá ló bá bá àbẹ́ ìgbìrí ìyá tẹ́lẹ̀ ìjẹ́nà ọlọ́pẹ́ jábẹ̀ náà. Ọlọ́pẹ́ jábẹ̀ náà. Wọ́n ọ̀rọ̀ láti tó wà ní ìlúkòókí náà níjọ́ sí ìwọ̀n wa. Àwọn àtúnṣe láti jẹ́nà náà tẹ̀bí ìbàbẹ̀. Ọlọ́pẹ́ àdìsílẹ̀ náà. Ọlọ́pẹ́ àdìsílẹ̀ náà. Ọ̀rọ̀ sáàbù rùsùlì ara yìí. Ìlànà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pẹ́ Fọ́bùnzó, yá ayyẹ́lẹ̀ nìna àmànà ìlà tàbíyàn lè ààbẹ̀rẹ̀. Kọ́lọ̀lẹ̀ wà nílé, nátàlá ti fi lùlàmáyí wà ní kúrọ́rí min áàlì kìtà, kánú ya hùrùnà rọ́já يصيبونه من أعوامه wọ́n ní ìjọba ilé ẹ̀rí lọ́ra rẹ̀ nígbà kan nínú ọ̀rọ̀ wọn àfáà lórí ẹ̀ wọ́n ní àbáwọ̀ àlùwárá kejì ìwé ìdíje ọ̀kan náà máa bá bàjẹ́ nígbà ìmọ̀ àṣìṣe ẹ̀kọ́ àǹtẹ̀rẹ̀ ọmọ ẹ̀kẹ́ bàbá àti àwọn àgbò àwọn tí wọ́n ta síra àwọn olùkà nínú àwọn ọlọ́run tó ń dá lọ́run tó ń dà ká jùlọ ní àwọn orí ẹ̀sìn àkọ́rọ́ àwọn wọ̀nyí lọ́run tó lè tó ayẹ̀dá rẹ̀ lórí gíní tòtò wọ́n ń gba owó àjẹmọ́ àrọ́dà tí ó jẹ́ dáhùn fún àríṣùà àríṣùà ọ̀nà jẹ́ lórí àrọ̀ṣáwí ó sì jẹ́ àrọ́dà ìmáàdáwó èlé yìí ìmáàdáwó àjẹmánú yìí owó àjẹmánú ìmáàdá lọ́wọ́ látàlá ti ní àwọn tó ń fi ní sí wọn àwọn èèyàn tó ń wá ìrọ̀tún ọlọ́run lára àwọn bàbá yìí owó tó wá ń gbà yìí wọ́n fi ń ṣe ètò ìjẹun ẹ̀gbẹ́ wọ́n ń jọwọ́ ìmọ̀lẹ̀ ìmáàdáwó yìí lọ́nà tí ọlọ́run dákọ̀ yìí olóyìn ló fà á lọ́nà tí wọ́n rà kalẹ̀ gẹ́gẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ روى البخاري عن زيد بن وهب قال مررت بربذا موضع قريب من المدينة فإذا أنا بأبي ذر فقلت له ما أنزلك منزلك هذا قال كنت بالشام فاختلفت أنا ومعاوية في هذه الآية والذين يتنزون الزهر والفضة ولا ينفقونها في سبيل الله فقالت معاوية نزلت في أهل الكتاب فقلت نزلت فينا وفيه وكأن بيني وبينه كلام في ذلك وكتب إلى عثمان ليشكو مني وكتب إلي عثمان أن أقدم المدينة فقدمتها وكثر الناس علي حتى كأنهم لم يروني قبل ذلك فذكرت ذلك لعثمان فقال إن شئت إن شئت تناأيت وكنت قريبا فذلك الذي أنزلني هذا المنزل ولو أمروا ولو أمروا علي حبسيا لم سمعت وأطعت. wọ́n أيوة. ní tọ́lá ti sọ ayé àìkàlẹ̀ pé gẹ́gẹ́ àbáwá àìmáàmù ọ̀rí ìlú ti bàwá lórí wáyé àbáwá jẹ́ ìgbìmọ̀ bára. Ipe àwọn kọjá lọ ìyá nìkan sẹ́kùn ìyọ́ rárá ayé yìí ó jẹ́ ìkan tó súnmọ́ ìlú àlẹ́wà sọ́wọ́ àlùfẹ́lẹ̀. Ó ní bóun ti ní àbúdá ìyẹn àbúdá ìyẹn tàbí àlàbúwá ti máa àbúdá òyìnbá rí وبدل وعيدين ما أنزلك منزلة هذا يصوني اللي هو بعد كل سنة بعد أتابع في بدل البلد تقوى لعني بجنبون ìjọba wọn lọ bá ní lọ́la bá kan lọ́la bá kan lórí pọ́pùlà àbáńgà ní wọn lọ bá ní orúkọ òkúta gbogbo ọ̀rẹ́ ẹ̀rọ ẹ̀dẹ́gbẹ̀ ọ̀rẹ́ náà ṣáàpù wà tẹ́tẹ̀lẹ̀ ìdí ìjọba dáhùn ṣùgbọ́n káyà rí àìgbọ́rí àìgbọ́rí ní ó tẹ̀ láàrin àti àbáwà wàhálà níbi ayà yìí ní àwọn ọlọ́run bá ń bẹ̀ àwọn owó ọlọ́run tó ní ọlọ́run bá ń bẹ̀ kí àwọn arúgbìdájì ni ọlọ́run bá ń bẹ̀ ni àwọn ọlọ́run bá wọn sùn náà yìí lọ́yọ̀ bá wàhálà ní pé àwọn ń bẹ̀ àdáyé ìdáyé àtàwà ọlọ́pàá oúnjẹ ọ̀dọ́ wáyé pé ọ̀rọ̀ yìí kọjá ìlàbùlà bí òògùn ẹnu máa oṣù wa kó sí ọkàn ara wọn àwọn tó túmọ̀ sí náà ọ̀rọ̀ ní wá tẹ̀lé lára ọ̀rọ̀ ní wá tẹ̀lé ara wọn méjèèjì nàkọ́ ọ̀mà àwọn àwọn akọ̀yẹ́ àti ọ̀gá àgbàlódé nàkọ́ ọ̀mà gbé ọmọ níyì ẹ̀wà mọ́kò mi. Ní wọ́n ti mú àwọn àbúrá bẹ̀rẹ̀. ṣòro tó wáyé tó náà jìnnà lọ́dọ̀ àbáwọ̀ àbùmá tó wá ń pè wò pé ẹgbẹ́ wọn lẹ́yìn sọ pé ẹgbẹ́ ìyẹn sọ pé ẹgbẹ́ ìyẹn sọ pé ẹ̀yìn tẹ pé wọ́n yà sọ pé wọ́n á pé òun jẹ́ tó wò jẹ́ ọ̀run. ìjọba ayélujára náà ni òun jẹ́ ó dàbí pé òun ọ̀wá tẹ̀ láàrin àti ọ̀gá láàrin gbogbo wọn á pè ní lóńgbà yìí àwọn ọmọ rí ọmọ rí nǹkan tó sọ wá ju ọ̀rọ̀ ọgọ́rùn ọmọ ìran tó di ẹ̀mí ìlera ẹ̀rí kí ni ọ ìlera fún ajé ẹ̀lá ìlera fún ajé kò sí náà lẹ́tù wa ẹ̀lá ìlera gbọ́dọ̀ wà náà èsì lẹ́wà nàìjíríà máa ń gbájú kókó nínú àdínà ìbọn àlọ́ tó tó sí ẹ̀wá ilẹ̀ pé ó lẹ́ ẹni tí wọ́n gbé wà lórí tó jẹ́ agbára ìlà àjẹ́ ẹnìkan tó wá láti wọ alájà aláwọ̀ ọ̀rẹ́ ìnáyà àjà rárá kí ló ń wọ́n jẹ́rẹ̀ wọn aláàjò lọ́wọ́ wá sí lọ́sẹ̀ àlàáfà wọ̀lẹ̀kì ìyá àtàkì òkè ìrántà fúnlà ní àbẹ̀yà wọn. sọ̀rọ̀ wá sí ọ̀rẹ́ wọn gbé ní ìrànlọ́gbà ọlọ́run kára aláàjò yóò gbà fún jíjí bọ́ọ̀dì rẹ̀ bọ́ọ̀dì rẹ̀ èyí kúrò òwe àgbàbá wà láti tó wá láti láì láti bàbá pé àríkù kì í sẹ́nu rí wọ̀tọ̀rà ẹ máa tó ẹ̀sìn náà tẹ̀lé láàbẹ̀ lọ fún mi ìlà àtẹ̀tẹ̀ tó dára ní ẹrú láti wà láti àti gbogbo àjọ kí ẹrú wà láti Áfíríkà wà lọ sọ ó ká wọn gbé orí sí inú o ìjìnlẹ̀ òde ló mú lálọ́bà mi wọ́n á pè láti fi láti ìdí wọn nípa àlàyé lẹ́kọ̀ọ́ ìlú àti ó ń sọ̀rọ̀ sí tó súnmọ́ náà bá wa wọ́n sọ àti tó tí wọ́n rí díẹ̀ nínú sáà rárá rárá fún ìrù àwùjọ ti bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa tó wà sí ẹgbẹ́ àti o tí ìfún oní àwọn òkúta ẹgbẹ́ náà ní ìdìbò lọ́kọ́ tí ìgbà ti yọ àwọn kan bẹ dáadáa tó kò rẹ̀ àkó ìmáàkó àkó kí ni ilé ìlú kọ́kọ́ àkó kàrọ̀ ni ìmáàkó ẹ̀kọ́ rẹ̀ tó bá dá ẹ̀kọ́ rẹ̀ ẹ̀kọ́ àti láti ìgbẹ́kọ̀ ìgbẹ́sí ọdún rẹ̀ tàbí ọ̀gá àti ara rẹ̀ orúkọ náà ní kò wá rò ó tó ẹ̀dì ọ̀rọ̀ náà ó tó ẹ̀dì. wọ́n á tó lẹ́jọ́ kan rẹ̀ lárúbá kan rẹ̀ wá wà rẹ̀ ní áfíríkà kan ẹ̀wọ̀n yìí pé ìnáwó wá náà tún náà náà tún náà náà ọ̀gá ìnáwó wọn gbé oṣù náà gbé ìyá oṣù àwọn ẹ̀rẹ́ ní àbúrò ẹ̀rọ abíyá náà àbúrò ẹ̀yìn àwòrán ẹ̀sẹ̀ yá gbogbo ni òkúta àwọn àbígbó àwọn ẹ̀mí olóró ìyá ọlọ́wà ìgbìmọ̀ láti ìgbẹ̀dá lórí tó lórí yìí ó ti gbé lórí ẹ̀ tó bẹ́ẹ̀ tó mọ́ wa ó ní lò bẹ́ àwọn ọmọ tí ó fẹ́ náà wẹ̀ fún ó ní lọ àwọn ẹni nínú àwọn ọmọ ẹwẹ́ ẹ̀fẹ́ lọ́dẹ́ abíyára ẹ̀fọ́ lọ́dẹ́ sí àti gbogbo ẹ̀fà nítorí ìdílọ́ tẹ́lẹ̀ ẹ̀ka rí lọ́wọ́ àwọn ohun ilé ó jẹ́ ìgbàdì tó lọ sí ọ. Òbí yóò ti máa ń ní orí láti ṣe mọ́ wòye lọ kàrà kàrà. Yóò ti lọ sí ẹgbẹ́ inú ọ̀la ọmọ. Ọjọ́ ìlú kú ẹ̀kọ́ òṣìṣẹ́ ó tẹ̀lé náà bọ̀. Ẹ̀ka rí láti parí ohun ètò ìgbà bọ́ta. Olùbọ́dọ̀ láyé ní sáwọ́ sọ̀rọ̀ pé yóò ṣe àtẹ̀sẹ̀kọ́ ló ti lẹ̀ ọbẹ̀ di pupa. lọ́yẹ̀ ń kó lẹ́yìn ìgbẹ́gbẹ́ lẹ́yìn ìgbẹ́gbẹ́ ó lè kó lẹ́yìn àwọn ẹ̀ka yìí ó bá lù sọ̀rọ̀ sí àwọn ọmọ ọ̀rẹ́ rẹ̀ yà lọ́yẹ̀ tó lẹ́yìn rẹ̀ so àwọn ẹ̀ka tó kí ni o wọ́n ti wọ́n lójú ó ti àjọ wọn lójú lẹ́sìn lọ́kàn wọn náà yẹn ló wà sí ẹ̀ máa gba ọ̀rọ̀ tó pé àwọn ọmọ ẹ̀sẹ̀ láwọn akáyà yìí ìbá àti ṣe tí wọ́n yẹ láwọn lórí ó wá sí wàhálà abọ́ ìgbọ́n pé ẹnu sọ̀rọ̀ ó fi àtẹ́sọ̀ ó lọ sí pàtẹ́ náà káwọ̀ kò máa ó jọ ọmọ wa ni. والمفسرون أيضا مختلفون فعند بعضهم أنها في أهل الكتاب خاصة وقال السدي هي في أهل الكبلة وقال الضحاك هي عامة في أهل الكتاب والمسلمين وهو الأصف

alcohol wọ́n ní ìlú ti kíni o olóòtú tẹ̀lé rẹ̀. ìfẹ́fẹ́ olóòtú tẹ̀lé rẹ̀ ẹ̀sùn tó gbélé rẹ̀ náà nígbé àwọn abá wọn kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn kò ní oṣù bẹ̀rẹ̀ ti tẹ̀sí àwọn akọ́kọ́ ọ̀rọ̀ nípa kó láti máa ń tó ẹ̀kọ́ àrùn tẹ̀lé wọn ló ń dáa kọ́jà kan rẹ̀ pé àlẹ́kọ́tù àlẹ́kọ́tù ni ọmọ mi láàfin láàrin òkú tàbí ìgbésàbá yára kan tó sọ̀kalẹ̀ lórí hábítà kan gbogbo tó bá jọ náà lámà bá wọn gbogbo tó bá jọ lámà bá wọn alóòtọ́ pé àwọn kan wọ́n jẹ owó yìí wọ́n jẹ owó àwọn èèyàn lọ́nà tó padà kí ni wọ́n sọ pé àwọn alùpàdé bá wọn táwọn ní ìlú rẹ̀. Ìwé ìwé àwọn ọ̀rẹ́ mi yòókù tí wọ́n máa ń jẹ láti wà ìyẹn kó o fẹ́ kó kankan ní àwọn ọ̀rẹ́ mi yàrá ìjọ sábà ìsìn àtúláwọ̀ sábà máa sábà ti ìdánwò pẹ̀lú àwọn ìjọ ti ìdánwò ọlọ́run lọ rẹ̀ oníṣẹ́ méjìdì yìí tọ́ ìkó wa sáré òkò wà nínú wọn náà kọ́ sí ní ọ̀rọ̀ àwọn ẹlẹ́ni òkò wà nínú. tó dájú pé ọdún sẹ́yìn lè délé ọ̀pọ̀ náà bá di ọ̀dá rẹ̀ pé ọ̀rọ̀ sọ̀kalẹ̀ lórí àwọn àrùndà ó lè sọ̀kalẹ̀ náà lórí àwọn ajẹ́ mùsùlùmí náà. المناسبة بعد أن وصف الله تعالى رؤساء اليهود والنصارى بالتكبر وتجبر والبهاي الربوبية لبهايهم حق التشريع للناس وصفهم هذه الآية بالصنع والتشريع على أخذ أموال الناس تحكيرا لشانه فهم ذو أكمال وإرث شديد على أخذ أموال الناس بالباطل وما قاوموا الإسلام إلا خوفا من دياء مصالحهم المادية fáwọn yẹtẹ̀fẹ̀ lúnà dínà màdíyàtẹ̀ lílé ìdúnìyà náà wọ́n ní mọ̀tàlá ìgbẹ̀ láàrin ara ẹ̀mí àti ayé ìgbàgbẹ̀ lọ́dún mọ̀tàlá pé kí ó so ayà ní ìjìnlẹ̀ papọ̀ wọ́n bá ju àgbẹ̀rẹ̀ kọ àkórí olólùkọ́ àmì pé gbogbo ayà ìgbàgbẹ̀ pàpàtà gbogbo ẹ̀lú papọ̀ ìjọba ẹ̀rọ àwọn bá sọ fún àtẹ̀síwò ìṣòrí ìgbó àti tó tẹ̀síwò àkọ́ àrẹ̀kẹ̀rẹ̀ ní ìbámu sí àwọn kọ̀wáàrí ìṣòrí àti láwọn ìṣòrí kí tún tẹ̀sí ọkọ̀ rẹ̀. ó ní àgbé gbogbo àdáàkù àdáàkù àríyà bákanáà gbogbo. gbogbo ayá tí ó fẹ́ pààyọ níbi ayá kọ̀ọ̀kan náà máa tẹ̀lé ìlú dábàbà sílé ìdílé ní kẹ̀kẹ́ náà gbogbo. kí ni adábọ̀ sàkíkù wàdàníyà ìlà ìjẹ́nà wàhálà. káwọn gbàgbé ọ̀kan tó rọrùn àdìgbọ́lá kò jẹ́ àìsàn ìtumọ̀ yẹn. ó lè tó lè jọmọ́ àti ara màmàlá rẹ̀ ó wá túmọ̀ sí pé tágẹ́tì tẹ́gbẹ̀ kan kan àtàyọ̀ ayẹyẹ kan bákan ló sọ pé àlẹ́ fún bí owó ìlú ní ara wọn ìgbé ọ̀rọ̀ ayé rí ẹ̀yìn ló kàn bẹ́ẹ̀ bí kí ní ìrọ̀lẹ́ ọ̀rẹ́ ìlú ní o tẹ̀lé pé nínú bá tó tágẹ́tì tẹ́gbẹ̀ kan kan àtàyọ̀ amáyẹ̀kọ̀ rẹ̀ báyìí sáré náà ó wà ní kí ní ó wà ní ìrọ̀lẹ́ náà lọ́dún lọ́dọ̀ pa àwọn tí a lè ló ń bí i. Ọ̀rẹ́ wa jẹ́ ọ̀kan àwọn àbá nínú àwọn màṣíwò yóò máa nípa ìmọ̀ yìí dáadáa yìí lọ́dọ̀ tó máa dá pọ̀ yìí. Wọ́n wá ní àlejò tí ń bẹ láàrin àwọn àdá ìbò sáájú lọ àti ayọ̀ ilé ìlú pé ayà ìbò sáájú lọ yẹn ń sọ̀rọ̀ nípa pé àwọn olóyè àwọn ìyẹ̀wò yìí àtàwọn olóyè nàkọ́ àwọn jíwà sí ilé bẹ́ẹ̀ wọ́n ní ìgbéraga wọ́n ní ìgbéraga wọ́n lè ní ìwà ìjẹbájẹbá wọ́n lè làbí wọ́n lè máa pàpèmára pé àwọn àwọn tó gbá yé ìgbé àwọn ní ìròyìn kan ní òlọ́rọ̀ ọ̀gá ìjọba tẹ́kùn rògbòmíyà rògbòmíyà ti pé kí òun ní ìkápá lọ́wọ́ ìkápá ìdáyà yé lábára pé àwọn àti tọ́jú wọn àwọn àti ìgbéga yé wọn wọ́n fi àpèmára rẹ̀ torí pé wọ́n pàpèmára pé àwọn làwọn ní ẹ̀tọ́ káwọn sòfin ìdí òfin ọlọ́ọ̀gá ìjọba ó ti tóbi kúrò máa àwọn náà láti káwọn ẹgbẹ́ yẹn o káwọn náà lò fún. ìyẹn náà bàa tọrọ sí òní wọn pé wọn ní ojú kòkòrò ọlọ́run yàrá ẹgbẹ́ yẹn o wọn ní ojú kòkòrò kí ló fẹ́ ọ̀sán ọ̀sán bẹ́ẹ̀ lọ́nà ìjẹ bẹ̀rẹ̀ wọn náà lọ́nà àwọn ẹgbẹ́ yẹn o wọn kọjá àlà lábàlá ẹ̀kọ́ sí ìjẹ̀sọ̀ wọn ẹ̀kọ́ lọ́wọ́ àdìgbọ́lá wọn á pàmọ́lọ̀ wọn ti ní ẹ̀kọ́ tara wọn láti gba ìjú àwọn èèyàn tó ń darí lọ láti lè jù lọ kí lóò ìwọ́n ti dáyé ni pé oníbàjẹ́ ní inú lọ bàjẹ́ wọn dàrẹ́ báwo wáyé mọ̀ nù wọn o wọ́n máa ń gbé ní ìgbèrègbèrè àwọn máa ń pè ní magdalu àtàmìlì magdalu àtàmìlì ni pé kí ni ẹ̀rọ bí nípò ìjà pé bí ọkọ bí ọkọ náà ọ̀nà ìgbà tí ọkọ ti gbọ́ pé iṣẹ́ yìí ìrọ́bà lábàrá jìnà sí ìpìlẹ̀ kan èdè bá wọ́n bẹ̀rẹ̀ kọ́ tó bá ẹgbẹ́ ìpìlẹ̀ yẹn lọ́kọ́ ẹgbẹ́ lọ tó bá ẹgbẹ́ rẹ̀ tó bẹ̀rẹ̀ lẹ́yìn wọ́n ní àwọn àwọn ilé olóbíkù fún wọn ìbíkù ẹ̀rọ fún wọn olóbíkù tàbí olókù ẹ má bàa fún ẹ lóúnjẹ òkú wá ní oṣù ọgbà àti ilé ìjọba ọjọba wọn lò àjọba fíìsì wọn mà nínú ètò ìdájọ́ ayé ní pé kí ló máa lọ láàbíà kí ló máa dáwọ́ nù ó rọ̀ ọ́ lọ́wọ́ àwọn lọ́wọ́ tí wọn ò ní lọ́wọ́ ẹni jọ́fẹ́. òní lọ́wọ́ ẹni ẹni bá ń pa òní máa jẹun ẹjọ́ ẹjọ́ yóò jẹ tó ti yó tó ti yó náà ó ní kó lè gbà ó ní kó lè gbà lọ́wọ́ so wọ́n ní ìrà àgbẹ́jọ́ rẹ̀ náà rẹ̀ lọ pé wọ́n ní ìtọ́jú wọn pé ó wọ àwọn ìsàlẹ̀ ọkọ̀ sí àná wọ́n fi bá ògùn lè lọ ọ̀rẹ́dà lọ́pàá ọ̀rẹ́ tó sọ́ ju olú rẹ̀ ẹ̀wọ́n bẹ̀rẹ̀ tó lọ ìgbéléwé ọ̀rẹ́kálẹ̀ wọ́n òjì bíbíà ìbùsọ̀rọ̀ tó ti fọ́ra àwọn ẹgbẹ́ tó ti jẹ́rà ní ìgbésẹ̀ tó ti yíyọ bẹ́ẹ̀ ló ti wọ́n ti sùn náà ọ̀rọ̀ ti dá òde náà àwọn àwọn aláìní omi tó tó wọn yà wọ́n ti mọ́ wọ́n ti wọn yìí yóò àwọn yàrá fẹ́ẹ̀ gbé wọn wọn ti wọn wọ́n yà yìí wọn wọ́n gbé mi wọ́n ti sùn yìí ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ti pa ìlú apá rẹ̀ ó lóun yóò rán yóò jẹ́ kó obìnrin ló tẹ́sà tí kò ń dára rẹ̀ ni wọ́n á jẹ́ lọ́jí tí wọ́n ń wọ̀ ó sọ̀rọ̀ lọ múra lábọ́ tó wọ́ rẹ̀ yìí àwọn ọ̀pọ̀ wá lù ní agbára ọjọ́ á jó ń wọ̀ rẹ̀ ní sẹ́yìn tó ọ̀dù olùpàdánù gbogbo pẹ̀lú àdá wọn àwọn ọ̀rẹ́ sọ ọ̀nà rẹ̀ lórí ìwé yẹn wọ́n lòdì. Láti ìjọ àlàyé náà, pínpín àwọn ọ̀rọ̀ tàkùnmí orí òkú rẹ̀. Ìjọba ẹgbẹ́ táwọn ti láyà wípé wọ́n kọ́ ń tẹ́lú àti ayé, wọ́n tẹ́lú àti ìnáwó àti ìyá ọ̀dọ́ rẹ̀. Àwọn ọmọ ọmọ mẹ́rin mú ẹ̀rí láti rẹ̀, wọ́n fi ń sọ́kọ̀ àti láti. Lẹ́nu BBC, ìjẹ́gbé ẹ̀rọ àwọn black American àwọn abára àwọn àtàntẹ́ bí ilé wọn yàtọ̀ àti wá kan náà bàbí lọ́nà ọ̀tọ̀lọ́ mẹ́rin ọdún yẹn tẹ́tí gbogbo àwọn ọba ọ̀gbẹ́ gbogbo àwọn ọba náà wọ́n ti kó kọ́kọ́rọ́ wọn wọ́n ti wọ́dà wọ́dà wọ́dà ní ọba yóò rí kó yá ẹ̀ ní wọ́n fi gíláàsì rà dájú ẹ̀ pé lẹ́ni wọn bó dì í pèsè ní ìlú ga ní ọ̀rọ̀ rẹ̀ tọ́jú ìgbé owó làwọn owó làwọn à láti mọ̀ ọ̀gbìn náà ọdún mọ́gàdì fún wa ní ẹ̀dọ̀ ààrùn àmọ́lá yíyá àwọn olóró kí ìtọ́jú lọ dà bí àbúlé ní àmọ́lá yíyá àbúlé ní wọn àbúlé ní ọgbọ́n àdúrà yìí kò tẹ́wọ́ mẹ́kọ́ yá máa sọ yìí lè sọ tàbúrò lòkú náà lè tó jẹ́ pé àwọn àdúrà yìí àwọn ìbílẹ̀ náà lè ó wọ́n wà sọ àrà ó lè tó lè tó lè ó lè tó lè ṣùgbọ́n tó ń tún òwà máa òní ẹlọ́wọ́ dínà àríjìkì tó fìdá gbọ́nà lé àríjìkì tó fìdá gbọ́nà lé ẹlọ́wọ́ dínà ma àwọ̀gùn mi tó àwọn ará ẹ̀rọ ìwọ̀n ló mọ́jọ wọn ló mọ́lò ṣùgbọ́n àwọn tó máa dà á bàtà tó ń bá àwọn ìbàkìyà àdùwà látàlé tó ní ìbẹ̀rù àwọn àwọn àbọ̀ọ́sí àwọn àlàyé ìbáwọn ọmọ ọmọ náà ń pè é gbogbo àwọn àgbélẹ̀kì yìí ó ní wọ́n ní ìná àdọ́wọ́ ọ̀gbọ̀n náà lọ́gbọ́dà yìí wọ́n sọ lójú wájú àtà tó ní àwọn àjọmọ̀dà kan tí yóò tó dáa sí yóò tó kọ́ ọmọ ìgbé owó dáa yìí àti wọn bá dáa ẹ̀rọ ọ̀gá ti dá àtà yìí ìdìbàtà lórí àgbélẹ̀kì lórí àgbélẹ̀kì lórí ẹ̀sìn ọ̀wọ́n ló ń fúláwọ̀ tó wà wọ́n mọ̀ ní pé táwùwá ìlàjìlà jù àbàbọ̀ wọ́n ti pẹ̀lú áfíríkà ò lẹ́kùn káwọn ti papọ̀ wọn á nígbà kó ní yìí ó yà lẹ́yìn àti ó yà ní ìjọba àti èdè yìí wọ́n yà ti kéré jọba. Ilé náà yóò máa pariwo lóṣù lóhun ó bọ̀ wọ́n ní wa níbi tí wọ́n ti wọ́n mẹ́lẹ̀ ìtọ́kọ rẹ̀ lónìí yẹn. lọ́wọ́ tí wọ́n lọ́wọ́ èèyàn máa ń kàwé gbòòjì tó lówó yìí. ìmọ̀ ìmọ̀ tàbí lówó lọ́wọ́ tí wọ́n lọ́wọ́. ó bọ̀ ìta oṣù ìjọba wọ́n lè kọ́ lọ́sì wọ́n lè fún ọdún ńlá tí wọ́n tó yìí ìjà tí wọ́n bá owó tó wọ̀ fún wọn. nígbà tó wọ́n lọ́nà tó kọ̀wé kan tó àgbẹ̀wá owó ìyẹn àwọn ilé ìlú dájú pé ìgbìmí kan ló kù fún ìdíje olùdí tó bá ti pé kọ́ọ̀bọ̀ ní kọ́ ọmọ olùdí. ìgbìmí kan ló kù kẹ́yà fi jẹ́ olùdí báyẹ̀ pé gbogbo ń tí rínú ayé rẹ̀ ọ̀nà owó sì nìkan ní bá wá. ẹ̀rù lòun ẹ̀rù. ó dá lọ́wọ́ rẹ̀ pàtẹ́kì ẹ̀rẹ́ ti pé wọ́n máa wí sí létí òbí mà tí wọ́n ti lo mọ́kànlá tó ti mọ́kànlá òdìgbò wa. píríncípù wípé ká sọ òrógún yàrá yìí kó sì bò rẹ̀ ní ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ ń gbà fọ́ọ̀mù kò ní dàmà ẹ̀yọ́ náà kò tẹ̀lé wa síbú nínú ẹ̀rọ ó lè lọ́wọ́ rẹ̀ torípé torípé yóò mú adáwọ̀ yóò sì lọ́kọ́ yóò tó márùn yóò tó márùn yóò tó mẹ́lẹ̀. wọ́n ẹgbẹ́ tó yẹn bá ṣe wọ́n ẹ̀rọ ẹ̀rọ́mì ìlú ọ̀rẹ́ wọn dá àtọ́jú wọn ìgbàgbọ́ lẹ́nu wọn kò sí ẹnì gẹ́gẹ́ tó dúró tó dágbó owó tó ti bẹ́ẹ̀. ẹnìkan tó dúró tó bá dágbó owó ní ìfowópamọ́ náà tó dágbó. ilé ayé fẹ́rẹ́ kọ̀ olójúmọ̀ olùkúwò lọ́wọ́ jẹ́ o wọ́n lè jẹ́ ìta àkónà kò jẹ̀ náà ìgbó gbọ́dọ̀ lọ́wọ́ ilé ìgbò nílé tẹ́lá tí owó òsì yé ìdí tó ní ìgẹ̀dọ́gba rẹ̀ òǹkà ọ̀gbẹ́ni nígbà tó yìí tí wọ́n ní máa ìní àbá ọ̀rọ̀ àbá òní máa ìní fún ẹ̀rọ kì máa ágbà àbá bàbá àjọ ẹgbẹ́ ìgbà tó lọ́pọ̀ ìṣẹ́gbẹ́ ìgbẹ́ owó òsì yẹn yìí tó ọ̀rẹ́ gbà ẹ̀sọ́ fún bẹ́ẹ̀ tó owó òsì yẹn lọ́wọ́ sí i tó ló ti orí àgbàgbà ọ̀hún sọ lóòrùn yóò ẹ̀rọ wọ́n jọ fún ọmọ àwọn ìgbà wípé òṣìṣẹ́ ó mọ̀ ìjìyà kó lè ara yìí pòrú kó lè ara yìí dìbò ó dìbò ìrìn ìgbóhùn tí yóò jọ sí sọ́ni dánù kò lè dánù rẹ̀. ẹ̀yìn ẹgbẹ́ ọmọ ọmọ ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan ẹgbẹ́ ọmọ pé kí èso rẹ̀ ní iṣẹ́ ṣe bọ́ọ̀dù báyìí tó dáadáa lọ. òní débẹ̀ torí wọ́n ti ṣe ti ara lọ́wọ́ pé ẹ̀rọ ò máa ń bá ọ gbogbo ọ̀nà wà fún ìjọba lè gbà ìjọba lè ní ìdílé àwọn ìpínlẹ̀ ní ọ̀rẹ́ ẹ̀ka lónà lẹ́nu lọ́nà ọ̀rọ̀ rẹ̀ dára ní pé ẹgbẹ́ wọn yóò fi àti ẹgbẹ́ wọn dájú Yorùbá ìjọba tó ní olú òbí yẹn tàbí àwọn ọ̀rẹ́ yìí sẹ́yìn lọ́nà àwọn olóòtú lọ́nà kò dára ọ̀rẹ́ ìdílé àwọn olùkọ́ mi àwọn olùkọ́ àwọn olùkọ́ àti ìyá mi wọ́n máa wọ́n máa wọ́n máa wọ́n máa dájú ìgbòmí àti ìgbòmí wọ́n máa dájú ìgbòmí tí wọ́n ti dájú ìgbòmí wọ́n lọ fún ìpínlẹ̀ ìpínlẹ̀ ìbí sọmọ ìjọba ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ wà ní tàbátàbá rẹ̀ lò. èyí tó wà bá àgbà ní ìsìn ìgbé ẹgbẹ́ tí wọ́n lọ olùgbà ẹ̀sùn nàìjíríà tẹ́lẹ̀ nígbà náà sẹ́yìn máa ń tẹ́lẹ̀ nígbà náà. tó ẹni tẹ́lẹ̀ ẹgbẹ́ yẹn tẹ́lẹ̀ yìí òtí tó gbóyún papọ̀ látànà wá bá rẹ̀ pé ah, báyìí ló ṣe báyìí ló ṣe báyìí ló ṣe báyìí ló ṣe tó bá ti ṣe náà yóò ṣe dájú ìwọ́n wá ẹ̀jẹ̀ wọn wá ẹgbẹ́ ọ̀rẹ́ la yìí ẹgbẹ́ ẹ̀jẹ̀ la yìí tá màmá tá màmá ó sì rẹ̀ lábẹ́ orí náà nà lẹ̀ tó tó tó tó tó àjọ ìdájú. àlọ́ máa yá wa ní. olùkọ́ náà fún ọ̀rọ̀ ìyá mi àbí lókè tí àwọn òṣèlú àyà tẹ́lẹ̀ àyàwó rẹ̀ òun náà ò ní were wani tsoron yi ki a wani yanzu daga ya wani ma o ne ya kun jira ma ba ma ya wani ma ba ta san ko wani wani sauran ce har da ta yi ta ba pẹ̀lú ọ̀nà táwọn ìlú yẹn lóde nàmọ̀rí ẹ̀sìn ti wà ìgbésẹ̀ dìbò ìgbé kakáré òwò rẹ̀ láti láti kó lọ ilé káàrọ̀ tẹ̀lé lọ láti orí tó tọmọ akáàrọ̀ lábàá ìyẹn tí wọ́n bá náà wọn kan ti wọ́n wọ̀nyí lọ́dún wọn tó bàtà ẹ̀rọ tó wọ́n ti kó wọn. àbí ẹ̀rọ ìdílé àìbára ìdílé àná ti di lọ́wọ́ àpò ẹ̀rọ ọ̀pọ̀ yìí tí ìwà ti gbóyé láàájú láti àgbóyé ó mọ̀ fún àwọn ìyàwó tí ìwà wọ́n tó lé ní o ṣe lọ́kọ̀ ìmọ̀ ìlẹ́ rà. nígbà táwọn ìbò dé sábà ní kí ẹ̀jẹ̀ ìyẹn náà ń tẹ̀lé lọ́nà rẹ̀. ẹ̀wọ́n náà tí wọ́n tó bábà gbé kíní nǹkan ní éèkùn rẹ̀ àwòrán bábà yìí ìbí wọ́n ní ìlú bá ìpọn lé. ó lẹ́rú rẹ̀ ó lẹ́rú rẹ̀ ẹ̀jẹ̀ àgbẹ̀ ọ̀rẹ́ tí wọ́n tó lò tó ti dín dín ẹ̀kọ́ lè rẹ̀ tí wọ́n fún ọmọ sí ìdókò lóra fún gbogbo kọkàlùkò bíra rẹ̀ lérè wò gbogbo tó ń bẹ̀rẹ̀ àpòrẹ̀ tó pa alásìnà díẹ̀ díẹ̀ nílò sí lẹ́kọ̀ọ́ orí orí ló bá bọ́ àwọ́já àwọ́jọ́ ìjẹ́ ọ̀pọ̀ àwọn ẹ̀yà ìjọ ìjọba rẹ̀ fún mi kàdà àwọn pé ìtàkùn yìí ilẹ̀ ìjọba ayé ìlú ọ̀dọ́gbà lọ́wọ́ wọ́n ti gbọ́dọ̀ ní ìgbọ̀n rẹ̀ ìwọ̀n wà wúwà ọ̀rọ̀ sáàbì lálàbíà wọn lọ́wọ́ sáàbì lóru rẹ̀ lálàbíà yóò sáàbì sáàbì sáàbì lọ́wọ́ yóò yà àwọn ti sàrọ̀ yàrá wí lálàyà tó fi fi dúró sáàbì lóru lọ́la ní ìdárí ìjẹun tẹ́ tó wà lórí wọ́n lọ rí ẹgbẹ́ lẹ́gbẹ́ olùgbé ìjọba ìdárí ìdárí rẹ̀ yàrá rẹ̀ dáadáa kù jàrí tí kó lórí ẹ̀ lọ́wọ́ tó jẹ́ láàbọ̀ ìgbòho jẹ́ ìgbòho jẹ́ àwọn pé gbogbo ọ̀rẹ́ pé ó jáde ní kó wá sí wá lórí kó wá káwọ̀tì lórí olùkáwọ̀tì ọ̀fẹ́ Wòláwọ̀ ìfọ̀mọ̀ rẹ̀. Ìgbòyà kábọ̀ rẹ̀. Ó jọra fóònù wọn. Ṣàfihàn wá ní àdúgbò ní wàrà ìgbìyàn. Kàdùkù máa rẹ̀. Àdúgbò bèèrè tó gbóòtú wọn rà. Sábà rẹ̀ ká. Ṣé gbóòtú wọn rà sókè lọ́sẹ̀lẹ̀? Òṣèlú àwọn olówó ọmọ orí yóò ti yí ìwọ̀n sánáwọ̀ rẹ̀. Ó ti gbé ẹ̀rọ nípa rẹ̀ níṣe. Bátìrì rẹ̀ tó strong. Ẹ ìfọ̀ bátìrì ní olóko. Ọ̀rọ̀ àwọn olùjọ́ àti ìdáwọ̀dà. Dẹ́gbẹ́ yóò lè máa sọ̀rọ̀ ìfẹ́ òun ni, kò lè yóò pè. Yáà náà bá mi, ẹ̀jẹ̀ mọ̀ ẹgbẹ́ sí ẹ̀jẹ̀ sí èyí sí. Wọ́n mọ̀ bó ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ sí ọ̀dọ́ òjò láìpọ̀ òjò ọ̀la ní ìbẹ̀ ọ̀nà tó jẹ́ pé àwọn ọ̀sẹ̀ tó lò máa ń tó dé fún fún àwọn tí a lè níbi lọ́wọ́ máa ní ìgbà wù fún àwọn tí a lè ìjọba máa dé fún tọ́jà máa tẹ̀ náà ni ìjọ ò máa tẹ̀lé abúlé lọ́dún gómìnà náà kò máa àbúkà yìí yára àtẹ́lẹ́gbé kámẹ́rà rẹ̀ sí kámẹ́rà rẹ̀ fáà yàtọ̀ sí ọ̀pọ̀ àkójú owó ti wáyé láti áfà polóòdì áfà polóòdì kó tàbí kó jù bẹ́ẹ̀ kó wájẹ́ láti adára àbọ̀tà láti. olè bá bá ń kí jọmọ bù kí. yàrá ló sàgẹ̀ ìrà yàrá yàtà yàtà lọ́sà yàrá yàrá ọkọ̀ ti jùmọ̀. ìgbọ́n náà lẹ́kí ni àdúrọ̀ àdúrọ̀ jùmọ̀ ìgbólógúnlẹ́rù ìgbólógúnlẹ́rù ìgbólógúnlẹ́rù ó máa tó mú àpò òun fẹ́ pé dápẹ́ nígbà lọ sí ilé wọn ilé àgbà ọ̀rọ̀ àgbà wọ́n nílẹ̀ o tẹ́gbọ́n bá wọn lọ́gbà bọ́ àwọn wọ́n wá ti tẹ̀jẹ̀rẹ̀ ẹ̀tọ̀ ní oṣù ti bọ́dá. Múlẹ̀ ìdájọ́ rẹ̀ ọkùnrin ẹ̀wà ń dájú. Olùrọ̀ ìdájọ́ rẹ̀ àkọ́lù ìrẹ́kọ́lù ìwò bóòlù ó ti wá fún

ní kí ni wọ́n ń tọ́jú òwe kí n bọ̀ wọ́n gbé ní ti gbé ìwú ní ìbá náà nípa pátá ọlọ́wọ́ gbé ìyàwó ní ẹ̀mí kí ilé ẹ̀ka ló lè níyọ ọ̀rìnà ọlọ́wọ́ àdìgbọ́lá ọlọ́wọ́ àdìgbọ́lé àbá àlọ́ ìgbé lẹ́yìn lọ́wọ́ bá fún ọ̀nà ọlọ́pọ̀ dà wọn ibi olùkókò yìí ẹni gbọ́ àwọn èèyàn lọ́rọ̀ ẹ̀tọ́ àti pé ẹ̀ẹ́dọ́gbọ̀n láàmù pé ẹ̀ẹ́dẹ́ ibi àjọ kan fún wọ́n pè é sáàmà gbọ́ fún islam àdébí ọ̀gá ní ìyẹn àwọn òní sáàmà tí wọ́n wọ́n sáàmà ìjẹ́bi kí ni ó ìjẹ́bọ́ lọ́jọ́ pé wọ́n ọ̀dọ́ ń gbàdúgbẹ́ ni pé tí wọ́n ti ní fún ọ níbi aburú ó wọ kò wọ́n dàbú yẹn lọ́dọ̀ ìjọba ìjọba orílẹ̀-èdè ìlú ìjẹ́ wọ́n máa kò wọ́n ti bàjẹ́ yẹn torí àbàdé ni wọn. àmọ́ wọ́n tó gbé ìwé ní ìwé àwọn ènìyàn jù lọ́pọ̀ ìpín báwọn ọdún ní ọdún pẹ̀lẹ́ wọ́n ní ìṣẹ́fẹ́ àwọn ọdún kọ́. àwọn ọmọ yóò ti ń gà wọ́n ní ẹgbẹ́ ẹgbẹ́ sátẹ́lẹ̀ ògbòrò ni ẹni òní máa ha òní ọ̀nà ti tà wọn ẹni ọlọ́ tó bá lọ. ẹgbẹ́ kan lẹ́yìn wọ́n kò fún mi pé ìjọba ẹgbẹ́ ìjọba áfíríkà oṣù ó ní àkóso ìṣẹ̀ olùdókòwò alẹ́kọ̀ọ́ wọ́n á fún ẹ̀sìn ìjọba lórí. ọjọ́ ìdì wọ́n ti ìjọba lóko òṣèlú òwúrẹ̀ wa ìjọba ìjọba lẹ́wọ́n ní àdó nìyà yìí kí àtijọ́ ìgbà tí wọ́n lè gbé àwọn ológun ti gba àwọn ọmọdé wọn àwọn ọmọdé rí o lẹ́nu ibi kíni o lẹ́nu ìrìn ọ̀rọ̀ wọn. wọ́n lọ́wọ́ nípa wọn lóhùn kíni o wò kò ní kó ná wọ́n o àti nípa pé ìjọba alágbádá lórí ìjọba ó sì ju ẹ̀rọ tẹ́lẹ̀ ìsàkóyò jẹ tí a mú ẹ̀rọ pẹ̀ tí a ti lè di òun sára ẹ̀ fún àwọn ilé ẹ̀rọ ẹ̀rọ ìsọ̀ sára ẹ̀ fún sáwọ̀ lórí ìlú ẹ̀ àdókòó jọ àwọn ògbóni lójú ẹ̀ lẹ́sẹ̀ ti pé ẹ máa kó jẹ ká máa kó wá sí káwọn ẹ̀ náà kájọ máa náà ẹ máa yá kó jẹ jẹ tí ò kó fún ọ pé ẹ̀rọ ìlú náà wọ́n àtàkì ẹ̀ wọ́n máa kó jẹ jẹ tó ẹ̀rọ sòtúkà ti pé náà ní wọn pé wọ́n takò gbà tó tó dáàbò sí wọn lọ́wọ́ ìbàjẹ́ wọn ìbàjẹ́ wọn tó ń ṣe láti fi débi tí wọ́n lọ gẹ́gẹ́ òun ni wọ́n fẹ́ ìdábàá ti kéde ọ̀ lọ́dọ̀ àwọn àwọn àwọn ọ̀rẹ́ náà. ووصفهم تعالى وصفهم تعالى أيضا بالبخل الشديد وحب كنز المال في صناديقهم والامتناع عن أداء الواجبات في أموالهم lẹ́yìn náà ló kókò wọ́n tún wá ní ọmọ ìyá rẹ̀ náà ṣẹlẹ̀ yorùbá wọ́n ní ìlú wọn ní àwọn kókò lójó olójú kókò ẹ̀dùn àwọn ọ̀dà àwọn kókò lójó olójú kókò lọ́dọ̀ ẹ̀ ti ṣe ti wọ́ọ̀tì náà tó wọ́n dúró wọn máa ra àwọn máa olójú ẹ̀rẹ́ ó ní ẹ̀ta ọ̀rẹ́rẹ́ wọ́n tún wá bẹ́ẹ̀ tó ní owó àbíbàjẹ́ táìsì ni ó kí èkó ní mẹ́ta táìsì àwọn bá ní ìdábà tó ń bẹ ní tó kò dábà nílẹ̀ ó ní ìmáyà ní ìlà ìyìn ayé ó ní yóò yóò ẹ̀rọ láti lè láti ìdáyọ̀ àtàwọn ọmọ èèyàn àtàwọn ọmọ èèyàn tó bá tún ti bẹ́ẹ̀ lọ àwọn jẹ́lẹ́sì mọ́lẹ̀ yìí fi hàn ọmọ ẹni

èèyàn ó máa kó jẹ níbi ó tà máa kó jẹ ìjọba lọ sí wọn náà fẹ́ẹ́ nàìjíríà wọn ni ó lè gbé tó bá wọn kára fún ìrìnà ọmọ ilé ẹ bá mi lè ọ̀dà bàbá ọ̀dà bàbá wọn ní sẹ́yìn ìgbàlódé ọmọ ilé tí bá ń ná èdè ní ìlànà bíbí tó ṣe ara tí bá ń ná èdè ní ìlànà bíbí tó bá lọ́mọ ilé owó lè ní ìkòlè náà. Jẹ́wọ́n ọmọ ọmọ nínú owó ọ̀wọ́ owó ọ̀wọ́ yìí, ọ̀làwọ̀ ẹ̀rọ ọlọ́run fi ọlọ́run fi ìṣẹ̀lẹ̀ ọba mẹ́bí àgbàmà owó yẹn pọ̀ bẹ́ẹ̀ ń tọ́ bílíọ̀nù bílíọ̀nù ó dáwà ní. láwọn ìlú tí wọ́n gbọ́ ìfẹ́rẹ́ sí bílíọ̀nù ó tún sì fẹ́ ara rẹ̀ èyí bẹ́ẹ̀ náà ló lọ́ba gbọ́dọ̀ ẹ̀dọ́ fún ẹgbẹ́ ẹgbẹ́ bí ẹ̀jẹ̀ àti àgbàdo ìgbé wọ́n fi lẹ́kùn. Àwọn ọmọ ẹgbẹ́ wọn rú ìjà iye tó lọ́pọ̀ ẹgbẹ́ tó gbogbo. Wọ́n ti fún sọ́yà rẹ̀ lórí iye wípé nítorí àlìsíra káwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹgbẹ́ ìjọ kún jẹ́ ìsìn rẹ̀ sí ìlànà gbọ́. Wọ́n ti kàrí gbọ́rọ̀yìn bí àwọn ní kókó olóòrùn. Àwọn ìgbọ̀nẹ̀ tó lọ́wọ́. Wọ́n yẹ gómìnà, wọ́n yẹ gómìnà, wọ́n ní àwọn ìjọba àgbàlẹ̀ olóṣèlú rẹ̀ kúlẹ̀ yìí wọ́n ní ìjọba àpapọ̀ ó sì wá lè tó tó lórí Àwọn ìgbọ́n ní ìlànà àwọn lórí àwọn ìyàkálẹ̀ tó kún sọ fún ìjọ ní pẹ̀lú wọn àwọn owó bẹ́ẹ̀ fún wọn owó yàtí ní àbẹ̀rẹ̀ owó yàtí ní àbẹ̀rẹ̀ ló ṣe pé nínú ohun tó dùn wá ní àwọn ẹ̀rọ bí àwọn ṣe ọ̀pọ̀pọ̀ ẹ̀rọ bí àwọn kò sí ní sáǹkọ́ tó méjì wa pé kí ìṣe lọ ọ̀pọ̀ ọ̀pọ̀ àti ìlú ìdánkọ́ bẹ́ẹ̀ ìdí o ẹ bá ti ní lápọ̀ ẹ̀kọ́ Yorùbá ẹ̀yọ́kọ̀ wọn ẹ̀yọ́kọ̀ wọn náà lọ́kọ̀ọ́lọ́kọ̀ ọmọ orí lọ sí ìjọjú ìrọ̀ àtọ́kọ̀ọ́lọ́kọ̀ òjòjò náà ẹ̀rọ ìgbẹ́gbẹ́gbà ní ìgbẹ́ ọkọ̀ ní o ẹgbẹ́ òjò wọ́n lọ́kọ̀ lára ẹni lọ́kọ̀ ọkọ̀ ní o ẹgbẹ́ òjò ọ̀dọ́ ìgbẹ́ máa ń lò tẹ́lẹ̀ ní ìjọba tó bá máa ń lọ́kọ̀ ní ẹgbẹ́ tẹ́lẹ̀ òjò wọ́n lọ ọ̀rẹ́ ti hẹ́bí ìrètí Olùdókòwò ní ẹgbẹ́ òjò ní ẹgbẹ́ òjò ọmọ ọdún ọgbọ̀n kan tó ń gbogbo dúró ọ̀pọ̀lọpọ̀ sọ́ọ̀mù ó bà sọ́ọ̀mù nílẹ̀ ìpolówó ọlọ́pàá lọ́rẹ́ ẹ̀ nígbà tó ọ̀dọ́ nínú nípa ọ̀pọ̀lọpọ̀ lọ́rẹ́ ìyà tó lọ sùn ó làwọ́ ìgbà tó ọmọ píríncípù ó nípa tó nípa tó nípa tó nípa kèlélé ìwé lọ́tọ̀ ni ó lọ sùn ló dára ìgbà wà lágbára sí ìmọ̀wọ̀ ní mọ̀wọ̀ náà wọ́n yẹn ara ń tò mẹ́wọ́n lò ó sàyẹ̀ ẹ̀sìn. ìmọ̀ lọ. ìwọ̀n náà ní parí. ṣé bàbá ní tí ó lọ wà náà, bí lọ kì í ṣàlàyé pé ìrònú ọmọ ìsìlámù pé títà òdì ní agbára tẹ̀sán bí wọ́n fún wa pé alẹ́sẹ̀ ìgbà náà fún mi lórí ètò ní olówó ní àbí àmì ọwọ́ ìwà àmàmà kí n dábìlì ọjà fẹsẹ̀ ìwé fẹsẹ̀ ní ìgbàlódà ìdára bí ilé ọwọ́ sọ̀tọ̀ fún mi ẹ̀rọ dàtí yìí ẹ̀rọ àti wọn àdìsẹ́ àti tó yẹ lórí ìlú bọ́ọ̀ fẹ́ yóò ẹ̀dùn wáyé báyìí mọ̀ wọ́n bẹ́ẹ̀ wá ẹ̀rọ dàtí wa ẹ̀rọ àti wọn kọ́ àwọn ẹ̀fọ́ tó pàdáàtì làbí lọ wọn jẹ́mọ́ bá ń sẹ́ni báyìí ọ̀pọ̀ àlọ́pọ̀ wọ́n yóò tọ́ sẹ́fẹ́ wọ́n yá sí ìwà ìkáàkọ́ ọ̀rọ̀ lọ́nà táwọn ní ìpò kọ́kọ́ wọ́n yá sí ìwà ìkáàkọ́ ọ̀rọ̀ wọ́n lọ́wọ́ àdúgbò wọn kò kọ́ sọ́nà bá a ti máa ń dáwọ́ ìlú tí wọ́n yóò ní ìwé ọkọ̀ ọmọ rẹ̀ níṣẹ́ ọ̀rọ̀ náà máa ń yà ládùúgbò ìjáwó ìjẹ̀bú ní ìdúró wọn ọ̀pá ìwọ̀n jà kò bá máa yẹ máa yà sí ìjẹun bá wọn ẹ̀rọ bẹ́ẹ̀ náà rẹ́lẹ̀ ìbáwù àgbẹ̀rẹ̀ náà nígbà mọ̀ ní wà wọ́n tó ti wọ́n bá ní ẹ̀gbọ́n lo ẹ̀gbọ́n lo ọ̀rẹ́ kan وفاء لأمانة الأمة láti jẹ́ àdéhùn láti gbé àmọ́lẹ̀ àlùmọ́. Alágbára alájẹ tó wọ́n rẹ̀ tí àbá àtìlé fún ìmọ̀ gbówó àdájọ́ ọmọ ẹ̀dà ẹ̀dà bàbá àtìlé. Iṣẹ́ ẹ̀ṣẹ́ fún wa ẹ̀sìn náà. Ẹ̀sìn wọ́n ti lọ́wọ́ ìgbélé àwọn òbí. Sábà dáadáa wọn lọ́wọ́ dáadáa wọn àná látàwọn ìlànà lọ́wọ́ máa ń jẹ́ àwọn ìdílé tó bá rí tó bá rí bá fi tó jẹ́ tàbí ilé ìdílẹ́sì yìí dídí ìdílẹ́sì lónìí tàbí ilé rẹ̀ pé ó lẹ̀ dídí ó sọ àrọ́dà ìgbóná láti lọ́wọ́ ẹgbẹ́ tí wọ́n pẹ́ jẹ́ ìwọ̀n lọ́wọ́ àrárọ̀ lọ́wọ́ ẹ̀rọ tàbí ọba àrọ̀ rẹ̀ èèyàn bẹ̀rẹ̀ sí mú kí wọn bá fún ọ tẹ́ àwọn ẹgbẹ́ tó máa gbé sàmùlà pé ó ti bọ́ sàmù ó ti di pé ẹ̀rẹ́ ìwà sàrà tó di sàrà ẹ̀mí ìdí àti sọ́lápà fún ní sọ́lápọ̀. Àwọn ilé rẹ̀ sáwà, ìṣẹ́ òsì ní agbára. Alága ń ṣe onímọ̀ ìdájà lọ. Àfikọ́ gbàgbà pò. Ìgbàjáyà lọ. Ó bá lè kí káàrí gbogbo rẹ̀ ìfún ní kí lọ àìsáré kí káàrí ìfúnlá ìgbèrè nígbà ọdún fún èyí ìwé jẹ́ èrò níbi ìlú ìgbè tó ti tó ti di ẹ̀sìn ìfẹ́mi jésù wọ́n kó papọ̀ fún mi gbàgbẹ́ gbàgbẹ́ ti di dàgbẹ́ àwọn olówó ṣe nígbò táwọn akọ́jú. Nàkàdà mẹ́wàá. Wọ́n fi lákàdà wà. Táwa àwọn òbí náà ti nà sáà ní gbàgbà. Àbàdà nìkan kálukú ní dàgbà. Bàbá ní gbàgbà. Adọ́lọ́gbà ìbára wọn kọ̀ọ̀rá sí àmìyàdà. Àwọn kọ̀ọ̀rá sí. Ṣé ọ̀dọ́ fún mú jẹ́ ẹ̀sìn rẹ̀? Làbàlá pé ìmọ̀ ìsáàdì, ọ̀dẹ́ ìsìn nígbà tí ìṣẹ́ lọ. Àwọn ọkọ̀ kan náà ń ṣe náà nígbọ́n. Yẹ́ àwọn afáwọn aláǹkọ̀ kan. Lọ́nà ìbára rẹ̀ sí ìbájú báwo? Àwọn onímọ̀ sí yìí. Tẹ̀lé ní ọ̀dẹ́ bá fi jáde. Tó lóyún bá fún bá mi àbí fún àwọn ẹ̀yẹ rẹ̀ ẹ̀sùn wọn náà sọ yìí ó dàbí àwọn àìsíra ti dàbí ń ṣe kìíní yìí jẹ́rẹ́lẹ̀ ti ń bọ̀ lẹ́yìn ojú yẹn. mo ṣe báwọn ṣe lérò lọ́gbà lọ́wọ́ náà wàlá ti náà sọ̀rọ̀ mẹ́ta rẹ̀. ìbẹ̀rẹ̀ báwọn bá tẹ̀lé lérò bá tó ti fún dáwọ́lá dáadú ẹgbẹ́ tó máa ń bọ̀ ọ̀sán lọ́wọ́ lọ́wọ́ tẹ̀lé káwọn ti mú wọn bá rẹ̀ bá wà ní ìṣẹ̀bá òun bá rẹ̀ rẹ̀. àwọn ìbára rẹ̀ àwọn bá tẹ̀lé lérò lọ́gbà kan sọ pé ìjọba òṣèlú tó ti wọlé tó bá ìṣẹ́ rẹ̀ wọ́n kọ́ wọn wọn. káàkiri máa pè àdìsí mínísítà ìgbà gbàgbà ìjọ ẹ̀rọ wa ti lójú méjì tí ó máa bọ́ di mùsùlùmí bẹ́ẹ̀ ti ráńtẹ́ tẹ̀lé mi o lẹ́yìn náà pé mọ́tẹ́ ló tẹ̀ láti mọ̀ jà pé ẹ̀ àbò àbò ìjáàbù káàmọ̀ ẹ̀ tọ́wọ̀ ìjáàbù ẹ̀ ní ángẹ́lì kan ní abẹ́kàkalẹ̀ àìsàwé òògùn láti wọ́n

yóò yà wọ́n tẹ̀lé wọ́n nínú pa àyọ̀ ìwé ìwé náà ẹ̀fẹ́ yìí ló ti yẹ́ ìgbésí àyè tó fi sùn. yóò gbé bá bẹ́ńkì lórí tán. lálẹ́ yóò yà kí bọ́ bá rẹ̀. yóò gbé fún ìsáyà. ó lé ní ọmọ tó ti láyà wọ́n á fún ẹni bàbá rẹ̀. yóò dábàá rẹ̀ wọ́n. ọmọ ènìyàn ló kóra kó. ó ní kó o dà àrọ́ mùsùlùmí. ṣùgbọ́n wọ́n wọ́n ojú orí fáwọn sùrọ̀.

olówó ti jẹ ìbára àdúrà ìlú ọkọ̀ wà lẹ̀ wọ́n ni wàlúwà ìjú wàlúwà ìjú wà lẹ́lẹ́kàn láyé tẹ̀sùrù àlẹ́yìn mùsùlùmí àkíkọ́ wà ìnàmá yẹ́sùmọ́n mùsùlùmí na àìdán فبعد أن وصفهم الله تعالى بالإرث على أخذ أموال الناس بالباطل أرزفه بوعيد كل من امتنع من أن إخراج الأبوك لواجبته من ماله wọ́n láti mọ̀ pé ọ̀rọ̀ ìkókó àkùnjú náà ni pé gbogbo ẹ bá ní dandan ní owó rẹ̀ tẹ́lẹ̀ lóde tí ò bá ti dé ó ti kú sábẹ́ ọ̀rọ̀ ara ẹ̀ tọ́wọ́ sọ pé gbogbo ẹ ti kú owó lọ tí ò na ṣókè lọ́rọ̀ bàjẹ́ kọ́lá ọlọ́run ẹ̀ fún ọ́ rò pé ó ti dùn ó ń jí àtúnṣe wọ́n ti gbogbo ẹ bá pé ẹ̀tọ́ ọlọ́run àwọn òṣèlú náà tó ò na lọ́gbọ̀gbẹ̀ ẹ̀rọ ọlọ́run kí ni àtàkùn àwọn ìná tó jẹ́ dandan bí ìgbàgbá ẹgbẹ́ ìgbọ́mọ́ nìyí àbẹ̀wò kàkà wọn nìyí ọlọ́run yìí ju ẹni tó ti ní ìjà tó nàkà owó èlò lọ ẹgbẹ́ ìgbọ́mọ́ nìyí jàkà lẹ tó tẹ́lẹ̀ yẹn òun kò fẹ́ káwọn jẹ ẹgbẹ́ ti jẹ gbọ́dọ̀ nàkà tó nàkà àyè nàkà wọn dèjì ilé nàkà náà yóò sọ owó èkú tó ti wà pẹ́ẹ́lí náà yóò sọ ohun tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ní owó lórí ìjọ náà wọ́n ní wọ́n ti wọlé kà. Wọ́n máa wà lẹ́yìn àná. Jíjù wọn bá rẹ̀ àgbẹ̀dì. Àbí èsì ní kéèsì ní ìtọ́ ìtọ́mọ́wó kó kéèsì ìtọ́mọ́wó ni. Ó ti mọ́tò wọ́n yìí. Kó mọ́ ìrẹ̀ tó lọ́wọ́ alẹ̀. Ìjọba nílẹ̀ ìwà wà yìí. Ẹ ti ṣe àdáwà ní àdáwà lọ́sọ̀rọ̀ àti máa sábàdà gbogbo yìí wọ́n sábàdà gbogbo wọ́n sàrọ̀ ẹgbẹ́ wọ́n sábàdà gbogbo wọ́n sàrọ̀ gbogbo wọ́n sàrọ̀ ẹgbẹ́ wọ́n sàrọ̀ gbogbo òtò gbá àdúgbò yìí ló bá òfowó máa wọn sálákà àdúgbò ó sì máa náwó nínú wọn ní wọn náwó mọ́tò ẹgbẹ́ kò tẹ́ tó wọn mọ́tò gbogbo àdúgbò yìí ní gbogbo àdúgbò ló ti wá nínú àdúgbò ní ìjà kan sí àwọn àwọn èyí ìbú kan lẹ́gbẹ́ tí máa ń tó báyìí tí wọ́n ń gbé rẹ̀ yí àti òkú mẹ́rẹ̀ ní rẹ̀ níta wà òtún tí ó oṣù lọ sí bá sí ìdí ó ìdí náà yàtọ̀ pé ìdójú wọn rẹ̀ ní ebi fún òjò ìrọ̀lẹ́ àná tó àtọ́wà àti àwọn tó sùn ní wọ́n wá sùn so ìgbà tó dé bá ti padà sùn tẹ̀lé onímọ̀ ìgbà tó lòun tó yìí. ìjọ jìnnà náà ẹni tẹ̀sí ìrìnàjò fún àkọọ́lá gbẹ́rẹ́ sí ilé náà rí o. Owó lè wá wá sí èyí dá. Wọ́n fi dá dágbò. Tó sì máa di ìbànújẹ́ tó sì pẹ̀lú ọmọ báwọn ìlú òmù. Owó tẹ́tẹ́ òjò sùn. Kò ní kàkà ní owó. Bákan náà, àwọn ìnáwó mi tó kẹ́kọ̀ọ́ ti tẹ̀lé rẹ̀ bí kámẹ́wó fara ẹ̀yẹ ìyàwó ẹni ọmọ ẹni táwọn ogun wa kò náwó fún wa kó tó lówó àdéhùn kó sáré aráàlú fún ìyàwó ẹ ẹgbẹ́ mi jù ọlọ́run dá wa fún wa mọ́lù náà tẹ̀lé nígbà tí kò yóò ó lówó pẹ̀lú ní sábà máa wọ́n á gbogbo bá bẹ̀rẹ̀ bọ́ bẹ̀rẹ̀ bọ́ bẹ̀rẹ̀ adáwọ̀ ìgbà yàrá bá yá lára ìgbà yàrá ó gbà wọ́n fi inú gbà gbogbo yàrá kó ìlú ọ̀rọ̀ mọ́ta wọ́n gbà lókè ìgbà ẹ̀yẹ́ ọ̀rọ̀ gbà jẹ́rọ gbà kan kàrán ní wọn tó nánàbà wà gbà nìyẹn kánáwó fara lé ọmọ ní ìyàwó ní bàbá ní ìyá ní àwọn fámìlì rẹ̀ ní sẹ́wọ́n ní ibi owó sẹ́wọ́n bẹ́ẹ̀ lábẹ́ kátọ́jú wọn àìnáwó burú wọn tó tó bá dára ìyá bákan náà ìnáwó múlò náà wà bẹ́ẹ̀ tọ́wọ́n tó lẹ́nu ọ̀sán lẹ́nu ìgbé ọlọ́run ti lẹ́nu náwó ni. àbá mi pé àtúrò bá mi tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ẹ̀fọ́ para sọ pé ẹjọ́ ọ̀rọ̀ ti náwó jẹ́ ọ̀rọ̀ àlejò ọ̀la tó ń bẹ́ẹ̀ sílẹ̀ táwọn láti dáhùn bá dé wọ́n dàpọ̀ gbọ́ ọ̀rọ̀ náà. ló jẹ́ pé nínú ọ̀nà tí máa ń ṣekú pààyàn sí kéèjà wọn wà ẹgbẹ́ ìjọba yẹn lọ wọn gbé oṣù tó fún wọn ẹlẹ́gbọ̀n tó ń fọ̀rọ̀ pamọ́ yóò kàrà ìdá lábẹ́yà ara wọ́n yẹ̀ lọ́wọ́ padà ní owó ní owó orí jẹ́ ẹ̀yìn òṣèré ẹnu náà rẹ̀ pé ìgbòho lòólòlò kọ́mọ́ ìjọba láti là ṣùgbọ́n wọn náà àmúyọ́ sáájú wọ́n bá rà wọn kọ́ Àwọn ọmọ Yorùbá náà láti náà, àwọn tó ní àìjà fún wọ́n tó ti wà wọ́n lòkọ́lá wọn àwọn ọmọ Yorùbá náà, àwọn àwọn olóbi nínú àwọn ọpa. Àwọn ọpa, àwọn bá ní ìmá náwó jẹ́ ọmọ ìjọdá àti máa náwó fún ọ̀sẹ̀ kí náwó sí, a máa tẹ́ ẹ̀mí sí. Ìjọba ẹ̀ náà, wọ́n nínú òwe tí wọ́n ṣe ní lábára tẹ̀lẹ̀ àti nígbìmọ̀ tó wà lábáwá àti ìbánisẹ́, orí ẹni máa mú mẹ́ ilé ìjà sí ilé ilé bàbá yẹn ó dáwọ́ báyìí máa ń jẹ́ lọ́nà tó máa ń bà ní ọlọ́run wọ̀ra pé àwọn èèyàn tí wọ́n lọ náà bọ̀ bẹ̀rù náà tí wọ́n tí wọ́n tí wọ́n láti ní o tó ẹ̀ bàbá yẹn wọ́n ti débi ní o wọ́n náà bà ní ọlọ́run wà bẹ́ẹ̀ lọ́gbẹ́ lọ ọba nínú ọlọ́run sáré ìjẹ àti ọlọ́run sáré àbẹ́yẹ lọ́run ìgbọ́ àhájì ó pọ̀ lọ́pọ̀ ó sì yìí fún òbí tẹ́bí ṣe owó ní àkọ́kọ́ ọlọ́lọ́wá tó pé àwọn èèyàn jọ ìṣe wa pé àhájì àbàtìlẹ̀ ìyà wọ́n ní wọ́n kó ìyá ọmọ náà ti adẹ́pọ̀ lé wọ́n ń dẹ́bi tí láwọn ọmọ ìjọba sínú yẹmẹ́ni yẹmẹ́ni ló mẹ́bi tí àwọn ọmọ ìjọba mẹ́bẹ̀ ó yọ ọ̀gá tó máa ní tí wọ́n jẹ owó tí ẹ̀kọ́ máa ń yọ ọdún sí ẹ̀ ìjọ ń fi ìmọ̀ sí ìmọ̀ tó ọ̀rọ̀ yìí so wọ́n tó wá múra nínú mẹ́ta náà àwọn tó rò tó ń tó jẹ náà ó jẹ lọ rẹ wọ́n bá lọ sí láti lọ kú síbẹ̀ ní a sì náà gbọ́ ó sì ní olórí mẹ́ta náà wà á ní

lọ́dún láti láti wò olówó sọ pé kí wọ́n ń dojú ẹ̀rọ kólé àwọn kan wá kó búrẹ́dì jẹ láwọn nílé tí wọn búrẹ́dì jẹ wọn ní àṣìmú àṣà ẹ̀rùn ẹ̀rùn ẹ̀rùn ẹ̀rùn olùdókè ẹ̀rùn. ìgbọ́dọ̀ wá ń lọ wa bàbá rẹ̀ ní gangan ṣe ní ibà ti ní igbó òní kí wọ́n pa kí ó ń gbàlẹ̀ sáárà ní. bàbá rẹ̀ dàgbò bọ̀ bàdé àbá ó sọ wọ́n lọ fọwọ́ òòjọ́ wọn bí tó fọwọ́ wọn ẹbí máa ń ní àkójọ ẹ̀sì tó dúró ìyàkúrò ọdún ẹ̀sì ẹ̀dàgbà àkójọ ẹ̀sì ti di ọ̀rá ẹ̀sì lóko wáyé pa àyíká ti wáyé àwọn àbí àgbé lákàtà bẹ̀rẹ̀ tó bá ti rọ̀rọ̀ kọ́ àbó òdì ìgbọ̀n tó bá ti náà kí wọ́n fi ń tọ́ ẹ kó máa sàánú àwọn èèyàn ní ọ̀rọ̀ tó bá fún ọ aláàkọ́ ẹgbẹ́ yóò wà sọ ọ̀gá ìkọ̀ àtẹ̀yìn àwọn máa ń ní wọn ẹ̀ lórí kó wọ́n abubuwan da tsaron ne zuru ba wani ba wanda ni ba ba ta ta ko ce to ba da kai da ba ni la ba ba ma e go be san ba ba ba to ba no ba ga mai zikini o wani to awon da o ti àwọn ẹ̀yin àwọn ẹ̀yin don e ma ka wa ko pe o di ni le ko la wa to le zikini o ti ba ti àwọn òyìn tẹ́bá àwọn ajé wọn tó wà àwọn òyìn àwọn ajé wọn lóbi ni o tó wọn mú sọ́wà àwọn òjò ajé lóbi ni o tó wọn tó lóbi àwọn bọ́pọ̀ yára ní ọlọ́run ní àdúrà pẹ́ kátúkà àwọn ti sọ̀rọ̀ yẹn ọ̀rẹ́ tó lọ tó tó lè fi ọ̀rọ̀ yẹn àwọn ìfọwọ́ yẹn ní lẹ́jọ́ ọ̀rẹ́ àti ìbẹ̀rẹ̀ nínú àwọn àrùn nínú àná ó tún lẹ́yìn tó máa ń lo ọ̀rọ̀ yẹn náà táwọn lọ́sẹ̀ ìyàwó rẹ̀ ọkùnrin tí ń dín ní ní àlágbára ńlá ìyàwó ẹ̀ tí wọ́n ọ̀la kọ̀ọ̀lẹ́ yìí ó dà sí ọmọ ọdún mọ̀ yẹn ìbára bàbá yìí ọ̀la ló bá káwá láti pálẹ̀ náà. bẹ́ẹ̀ ni bàbá. yàrá yàrá yàrá ẹgbẹ́ wo jọ. ilé dé sọ́nù. ọ̀la pàdé mọ́rọ̀ yẹn kẹ́ òun wí tó bá gbé ọjọ́ ìlú ọ̀rẹ́ ni àgbàdá máa bá mi wo máa bá mi wo owó bàrà o. ọkọ ọkọ tó bí ọ̀rẹ́ bá wọn. Ìyàwó ara ẹni tó mọ̀ kọ́lá wọn rà á. Ẹgbẹ́ ẹgbẹ́ tó fi kẹ́rọ Ẹ̀rí látàgbà rúdìdì, ẹwù dáná láyọ̀ rúdìdì. Dáre ọ̀rọ̀ mi yàwó bẹ́rọ̀ yàwó tó wọ́n lẹ̀ ilẹ̀. Tó wọ́n ti sẹ́. Yàwó tí àwọn rẹ̀ ló wọ́n ti ṣe fídọ́ fún fún ṣe fún ní sọ́ọ̀bù fún. Mẹ́rìkú dọ́tọ̀ ní a ti parí iṣẹ́. Lọ́dọ̀ tó wọ́n lọ sí ẹ̀sìn wọn lówó. Lóyún sọ fún pé kó wọ̀ lọ́wọ́. Yàwó tí àwọn rẹ̀ ló tó pọ́n láàrin lókè sọ wípé olóòlìlé owó lọ kó wáyà wọ́n yìí ìdíbé ìyàwó ìpínlẹ̀ òní àwọn wọ́n ti lọ bá wọ́n ní ọ̀rọ̀ yìí ẹgbọ́n rẹ̀ ọ̀gọ́rọ̀ ọ̀dọ́ ní ọ̀gbìnlá ọgbẹ́ ní àbàdí ní ìrìnàjò ayọ́gọ́rọ̀ ó ní ìyàwó rẹ̀ ọ̀hún ọ̀hún wọn ó ní wọn wọ́n rẹ̀ dáadáa kuraburar a nan da a ba su zuba da da ne su da ne ji ne ko ji wannan da wannan ji masha Allah ji ala ko ne ya sala ko ne wannan na da nan ko ko ya wa ni ko kan mo ne da su ko Oye ló ń tó lẹ́yìn tí tó di, ó ní àwọn tó lọ́wọ́ sí. Èdè ohun ògbólóòrùn lọ́dà, ògbólóòrùn orílẹ̀-èdè. Àjọ́ àjọ́ máa ń tí màá ń dá ohun ọmọ fún orúkọ lọ fẹ́ náà wọ́n ti yẹn gbówó lókè. ok. wọ́n lè rí ẹni pé wọ́n fẹ́ sí wọn ní. wọ́n fẹ́ sí wọn lábẹ́. ìdájá adáwọ̀ ó ní ẹ̀mí ìdúró náà bá rí ẹ̀mí ìdúró náà bá rí wọ́n làwọn ti ṣe tí ọ̀sẹ̀ ọwọ́ ọ̀kan ní láti ọ̀kan wọ́n ní ìbùkún sáàdì jẹun lọ́dún ẹ̀wọ̀ yìí rẹ̀ ṣùgbọ́n ní ọ̀rá rẹ̀ láti jẹun bẹ̀rẹ̀ ó ní ẹ̀rọ tí máa bọ́ nílẹ̀ ó lọ sí gẹ̀rẹ́ ní àti lórí ibú ẹgbẹ́ àti lọ́wọ́ ìgbà yára rẹ̀ kọ̀lẹ̀ òjú àrà fún kọ̀lẹ̀ ọ̀rẹ́ mẹ́rin ọ̀rẹ́ tí wà tó wà sí lọ mọ́ wọ́n ti kọ̀ náà ó wà

mo ní kíra ń lọ́wọ́ ó ní ọmọ orí sí ẹ̀rọ ń lọ́wọ́ ó ní ọmọ àwọn ó ní ọmọ ọmọ yẹn ìwọ̀dáàbí wọ̀lọ̀yá wọ̀tẹ̀fúrí ha alẹ́lùkùrọ̀ ábí àìsèkèríyà ìpè láwo ìṣòro ó jà sí káwá mú ẹ̀jọ́ ń bẹ̀ káwá mú ẹ̀jọ́ ń bẹ̀ ọ̀rọ̀ ẹ̀jọ́ bẹ́ẹ̀ nìkan ládùúgbò èsì káwá lọ mú èsì ọ̀rọ̀ ọ̀rọ̀ ló wá fún ọ̀rọ̀ pé ìdúró bẹ́ẹ̀ ti dúró lè máa ó wọ́n nílé ìdúró bẹ́ẹ̀ ti dúró dàbí mi. bẹ́ẹ̀ ni pé ọlọ́run ní àwọn bá yìí lò ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti ju àwọn èèyàn wọ́n lọ bàjẹ́ ìyẹn ló máa ń kó yẹ. lọ́wọ́ àwọn olùgbé ẹ̀wọ́ ni wọ́n ti ṣe ẹgbẹ́ ìjẹun àwọn òkú ni àwọn náà ọlọ́run pé wọ́n ọlọ́run pé wọ́n kó àwọn èèyàn jẹ ọlọ́run ti gọ́ọ́lẹ̀ àwọn èròǹgbà àwọn ọ̀gá wọn lẹ́nu oṣù tí ìdẹ̀jọ́ lọ lórí ṣùgbọ́n owó ìṣe máa kó ná ìtọ́wọ̀lọ́ fi ṣe náà ní kí ni o wọ́n ti ṣe náà ìtọ́wọ̀ owó ẹ̀ ṣe ọlọ́wà tó ní ọlọ́rí wọ́n yẹ pé wọ́n ti jẹun náà ní ọlọ́wà ni wọ́n kó owó ìjẹ kìí tó kọ́ náà kó jẹ ṣùgbọ́n wọ́n ti jẹun láwọn àwọn ti bẹ̀rù gbogbo ẹ bá ń wà lájú òdà ẹgbẹ́ wà sí òdà lẹ́nu kan wà ní ìdì ṣùgbọ́n èrò ti ń láti gbé táwọn yóò nìkan tó lọ wọlé bọ́lọ̀ wáyà ó lọ wọlé bọ́lọ̀ tí wọ́n wọ ìjáàbò bọ̀rọ̀bọ̀rọ̀ àwọn ń dínú láti ìjáàbò ń dín ojú ojú wọn kò náà wọlé wọn ṣeun tí wọ́n fi tẹ́ ojú náà ọkọ̀ lọ́kàn wọn. àwọn lọ gbé ìjáàbò sàrárá ìjáàbò bọ́lọ̀ wọlé gbáyìí kó làwọn

kí mo débùtì ọ̀rá ọ̀fẹ́ kan ọ̀dẹ débùtì ọ̀rá ọ̀fẹ́ tó tẹ̀ra rẹ̀ olóhùn ìyẹ̀wò ẹ̀ mọ̀tọ́ ọ̀rá rẹ̀ ní méjì ó wà rẹ̀ méjì tó jẹ́ bàrẹ̀ ní ìlú náà kó lọ ya náà káwọ̀ náà sí bàbá ó wà lọ àlọ́pàá lẹ́rẹ̀ẹ́ ẹ̀kọ́ láìsí wọ́n á lọ kí ààrẹ wá wọ́n á lọ àrùn ma ọjọ́ ìsìnà lọ kílẹ̀kẹ́ wọ́n ti yí ọkùnrin láti múra múra jù láti múra mú obìnrin múra mú obìnrin múra mú tó yìí náà láti náà obìnrin kò lé wọ́n pọ̀ sí sí tó tún ṣe obìnrin máa ń

báyìí wọn fáwọn ẹ̀rọ wa wọ́n ti fọ́nà fún àwọn ẹ̀yà wọn tó dábàá fún wa pé àbáyé máa ń sọ pé kí èèyàn jábọ̀ sí ẹ̀já lè jọba lórí kó ní kíjọba kó ní káwọn àbájá lè jọba káwọn wọ̀ sún wọn lẹ́nu ibi ọbẹ̀ tó kù sílẹ̀ táwọn ní ọmọ ogun kan ní jẹ́ ìṣe olóko àti ogun àwọn àlùkò tó ń wá abẹ́rẹ́ bẹ́ẹ̀ àwọn bá wá ló sí èèyàn apá ìyẹn pa ẹ̀yìn ẹ̀yìn tó ń gbẹ̀dẹ̀ náà káwọn ọmọdé kí ni o káwọn jáde àwọn olórí so iná fa gbogbo ìtẹ̀lẹ̀ lù kí ló bá ti gbé wọ́n lọ gbé ìdájọ́ tó jẹ́ ti ìjọ́sọ̀ ọ̀rọ̀ wọn ti kí o ọ̀gbìnrin ọ̀rẹ́ ní mẹ́nájà ọ̀pọ̀ àgbẹ̀ yìí ni. àbákan náà ìpìlẹ̀ tó ní ṣe pẹ̀lú pé káwọn fi nǹkan wé nǹkan káwọn fi nǹkan wé nǹkan ìwádìí wé yìí káwọn sọ pé eré àtẹlẹ́yìn kankan nà nílé. káwọn gbọ́dọ̀ Àwọn ọmọ òṣìṣẹ́ náà na tuntun, Dọ́là wọ́n lọ wọ́n lọ ẹ wọ́n bínú wọ́n bínú ẹ kò ní wọ́n ẹgbẹ́ jẹ̀ náà. ẹjọ́ pé jẹ̀ náà ayà tó kọ́ wà nílọ. èdè pé ẹ àmú ẹni tọ́ta òjijì ẹ mú lọ́wọ́ lẹ̀ ẹ àmà pẹ̀tù sí inú kóhun tó ti burú ẹ àmà fi ẹni wà tó dálẹ̀. ẹ sì ọkọ̀ wà lọ́wọ́ wa wọ́n ti bá a sọ àbá ẹ̀ lè ti sùúrù ẹ̀ lè ti sùúrù. àfáàní ẹ̀ ẹjẹ́ wọ́n kọ́ ààrẹ sí ẹ̀nà ẹjọ́wọ́ ààrẹ lẹ́lẹ́ kó jíà ọdún ẹjọ́wọ́ náà àwọn ìjókò ẹjọ́wọ́ ìgbàgbà òtàkọ́ ní mẹ́rin tẹ́lẹ̀ ní Islam káàkiri àjẹ́ wọn òtàkọ́ ní mẹ́rin bẹ̀rẹ̀ ọlọ́run àwọn èèyàn tí wọ́n ń jọwọ́ àwọn èèyàn náà tó lọ fẹ́rẹ́ kìíyàmà tó kù wà ní àjíbárùn-ún wọ̀dùnúgbò wọ̀dùnúgbò wọ́n rò lẹ́ẹ̀kọ́ náà àwọn ìlú àti sun náà ojú wọn dùn náà ẹ̀jẹ̀ wọn náà yóò dùn náà ẹ̀yìn wọn yóò dùn náà tó wà tọ́wọ́ kò tó gbogbo àwọn dùn náà tọ́wọ́ fi mẹ́ta ìlẹ́ ẹ̀ka dèbí ẹgbẹ́ tó ti láyé náà ló bà wọ́n mọ̀ pé gbogbo ẹgbẹ́ wọn á fi ìwọ ọ̀rọ̀ ní láyé kọ́yọ̀ tàkà nígbà wọn ti gbé tó bá lọ sí o yá máa fi sáyìn yìí lọ àbá rẹ̀ máa ń gbé tẹ̀lé náà padà rí ẹgbẹ́ máa ní padà nígbà pàdé yìí lọ ẹgbẹ́ náà wọ́n sí gbẹ́sẹ̀ wọ́n sẹ́ńsọ yá fi sọ̀rọ̀ ọ̀bí ẹgbẹ́ tó kọ́ ìlú sọ ìjẹ́ ìdíje ó ti àlàyé ìjà náà Yẹ́sọ̀ àti ẹ̀yìn ìjà àbájẹ́ lọ. Ẹ̀yìn tó kọ sí àwọn tí ó tàkà lọ́wọ́ lọ, ẹ̀yìn náà jìyà ẹ̀sìn ìdílé ẹ̀gbọ́n náà ó sì fi ṣe tó ṣe kí ni ó ló ṣe. Bẹ̀rẹ̀ ọ̀bàdì jọ̀dá ó tó wọlé parí. Débi lẹ́kùn gbé débi ní ẹ̀ka ṣe gẹ́lẹ́gẹ́lẹ́ ní kọ́ńtẹ́ẹ̀tì àti kọ́ńtẹ́ẹ̀tì yóò sì dídá ara wọn. Ó kọ́ rẹ̀ lónìí ó máa ń lò ní ẹ̀sìn. Àwọn ọ̀dọ́ ti pé ẹ̀sán àdó òràn ọ̀hún. Àdúgbò àkùnrin ẹ̀sán. Òṣèjú ìdá òràn ọ̀hún padà ojúbá wọ́n fẹ́ lọ́wọ́ lè bẹ̀rẹ̀ àlọ́rẹ̀ náà ó sì bá dìbò yìí ẹ bá ti ọmọ lọ́wọ́ ló bá fọ́mọ sí ẹ̀ kó lè bá gbá kò wá lọ́wọ́ àlọ́ tún sí padà ó sọ ọmọ ti èèyàn láì padà fọ́mọ jẹ́ ẹ̀ka ní ìgbéga fún àpáyọ sẹ́wọ̀n àlọ́rẹ̀ náà ẹ bá máa ń bẹ̀rẹ̀ àlọ́rẹ̀ náà mọ̀mọ́lára àwọn àwọn ọmọ ìlú ìwà náà àti máa fi ìwà lọ́wọ́ ìwà ló tún jẹ ẹgbẹ́ wọn tó máa ṣe wọ́n jẹ́ ọkọ̀ gẹ́gẹ́rẹ́ yóò tòrò yóò tòrò tó jẹ́ pé kìí ti fún ilé ẹ̀ ní ọkọ̀ lábàá ní kúrẹ́ káwọ̀ kìí ti fún àbáyà náà lè parí ìjà ìlú bàbáyà lè parí ìjà kẹ́ẹ̀ bá kó gọ́ọ̀mẹ́ntì ìjà lé kẹ́ẹ̀ ó ń kí nìkan lẹ́jọ́ tó ní ti pẹ̀lú ìjọba dáàbí ẹ̀ tẹ́tì fàyà lágbára ọ̀rẹ́ rẹ̀ yìí mẹ́tì yóò rẹ̀ ìyẹn wọ́n mú àwọn tẹ̀sí wọ́n ti òun tẹ̀sí àwọn tí wọ́n kọ́ gbọ́dọ̀ wọn tẹ̀sí kọ́ wọ́n ti rú àbúrò òun ni kó lọ ra sí ìpadà lọ́wọ́ ara rẹ̀ bọ́lá ìmọ̀ ẹgbẹ́ ìwádìí náà ẹ má bẹ̀rẹ̀ lọ́kọjẹ́ tó sọ fún kẹ́kọ̀ọ́ rẹ̀ tó sọ fún mi nínú òun kọ́ rẹ̀ yẹ ẹ̀rọ kọ́ rẹ̀ gbọ́ tó sì gbọ́ wọ́n ẹ̀rọ ti kí ẹ̀sìn tẹ́mi ẹ̀mí òbúrò ní wọ́n ti tẹ́ẹ̀tì táàkì àbí tó ti yé kó sọ èsì ìdàrẹ́jọ ìdàrẹ́ ti pé nítorí sọ wò bẹ́ẹ̀ o ẹ̀fọ́rí jẹun àti òun gbọ́ ní o àti ẹjọ́ òun ò gbọ́ lọ́wọ́ wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ kìnnà bá ń pè ní rọ́tò lẹ̀ ìbá olùkìbá yìí táwọn ti máa wò ní kọ̀ lọ́yá ibi kéjì àrẹ ìjà parí ẹnìkan fún mẹ́rin pẹ̀lú ọba dábàtà wọ́n pa àhàn ìpé ó ti kò sí ó kínú ẹ̀wà tí láyé ẹ̀jọ́ sí ara rẹ̀ lábájá òkú wọn ẹ̀wà tí wọ́n ti mú pé ẹni kó pàmọ́ ẹ̀dí dáwà o kó pàmọ́ ní ti wà ọgọ́dù ọ̀rẹ́ kù àgbọ̀tàn pàtàkìlọ àwọn tí ọlọ́fún wa ní ìyàwó ní ti mẹ́ta láti àfíìsì labalabẹ́ labalabẹ́ bèbè tí ìyàwó ti àjọ ti ìyàwó tó dáhùn ẹbí ẹ̀dá ẹ̀dá ẹjọ́ tó tó dá ẹbí ìdúró fẹ́rẹ̀ tẹ̀wọ́n náà ẹbí tẹ̀ àlọ́ ìrọ̀sọ́lá tó lè fẹ́rẹ̀ àjẹjẹ́ sàtò tí ẹ̀dá bá ti wọ́n ní àlẹ́ ìrọ̀lẹ́ ọkọ̀ òṣòwò ní ilé ìgbésẹ̀. Alikuwa leo ya kadona. La sala. Hao ni mantaji. Aha. Awal awal awal kwa hadi mantaji ma. Oke wa mantaji je. Awal da ni ni go go le. Ni wa la ida. O je tu de tu le an tu ala. Jadi bila kiko ti mo je kuna ale ni to ni wa ni wa jo la jo wa. Ìgbọ́ ọmọ ẹ máa ń ṣe ẹ̀rọ mọ́ nípa ọmọdé ẹ̀rọ jẹ. Àlejò. Àlejò tó bọ́ bá wọn. Oúnjẹ ti bẹ̀rẹ̀ nù. Sòwúnjẹ tó wá pẹ́, àlejò náà tó wá fi ilẹ̀ gbé á. Ah! Báyìí sọ fún ọ̀kan náà yàrá pé sẹ́yìn ló ń ṣe tiwọn. À ah! ó lè wọ́n lọ́wọ́. Tẹ́tí báyà ti bẹ̀rẹ̀ lè. Bí a sọ fún ìgbóni ẹ̀rọ rẹ̀. Ìrọ̀lẹ́ ìgbéyàwó ìyá ni ìgbóni ẹ̀rọ. Ìyá ti ìgbóni ẹ̀rọ rẹ̀ yẹn lè ti di ẹ̀sẹ̀ sára ní oṣù tó ti jẹ́rù máa wọ iná kó jẹ́ wọ̀. wọ́n mú yẹ̀wò náà ìbò lè sọ fún yàrá pé wọ́n ní kó yẹ̀wò ẹ̀ lọ lọ kó lọ kó yẹ̀wò nígbà yàtí ìdúró ó ti jẹ́ ọ̀sẹ̀ nù. lẹ́yìn tó yẹ ọba bọ́ ìjọba pọ̀. nínú ìgbésẹ̀ yàrá rẹ̀ ìbúlẹ̀ náà bọ́ àlejò tẹ̀lé ti wọ́n tá a kó jẹ́wọ́ lẹ́yìn tó ti yẹ ìyá

ọmọ ayé dé ní o ọmọ ayé dé ní o God ogbogbo ni wọ́n lè sọ àwọn ìlú àti ọjọ́ nígbà nígbà yẹn náà lè jọra wà ṣùgbọ́n wọ́n yẹ dé ní o wọ́n ti jẹun sẹ́yìn wá sí lẹ́yìn wá kó àkọ́kọ́ àbọ̀ tó pọ̀ ó kọ́ ní ìjà ìjà ṣọwọ́ yín ni ìjọ òkọ́ pa gbogbo ìyàgbó jẹ wa jẹ́ wọ́n bá ń tẹ́

láti wọ́n ti máa lára ní wọ́n kò láàrin ẹwú ojú dada tó láàrin ojú ẹ̀kàn mú náà ní ìsọ́dà jù kọ́dá ní gbogbo bọ́ọ̀lù ti fún wọ́n wọ́n ojú mọ́ ní ìgbẹ̀ ẹnìkan ti wàhálà ẹ̀mí sùn ní ẹ̀rọ náà lè yìí lọ́wọ́ ti wàhálà sí ní ó dákẹ́ ẹ̀mí sùn sẹ́mí lọ yóò tún lára wà sí ìzú yìí àwọn fẹ́sì ní sẹ́wù náà ní kò sí ọ̀rọ̀ àgbòsí kò lọ sí ẹ̀kọ́ jẹun nù ọ̀rọ̀ tó ń lọ náà ní gbẹ̀ta wọ́n lọ sí ọkọ̀ nílé nù ọwọ́ ìwọ́n á tẹ́lá sí ìrànwọ́ tálẹ́ ń jẹ́wọ́ wọn lọ́ba bẹ́ẹ̀ ó lè tí ọ̀rẹ́ tó lè wọ́n á kára bákan náà mọ́gá lọ́sùn balẹ̀ rẹ̀ ọdún mọ́gá òkú wà gánà tó ti pé ó dáwà ẹ̀rọ náà máa máa fẹ́ sí tó ti pé àwọn ọ̀dọ́ ẹ̀yà ẹ̀jẹ̀ bá wọn dájú ìmọ̀ ní àkọ́kọ́ wà ọ̀dọ́ ni pé táwọn bàbá ń náwà lára ara wọn tí ìdí tí wọ́n nìyẹn lábàá wọn dájú ó lé fẹ́ sójà alùkú lọ́rọ̀ lọ́dọ̀. àwọn ọ̀rọ̀ tí ẹ̀yà gbé wájú tó fi ṣìnà ọ̀la sí ẹ̀ ó ti ṣìnà ilé ìlànà ti gbé alùpàdé láti náà fún káàkiri láti láti lọ. lọ́wọ́ sí ilé rẹ̀ pé wọ́n tó kọ́ láti jẹ́ ìjọba tó ní ìsìn àmẹ́ta pé ó bá lábàá mọ́tàbà káàkiri lóògbọ̀ ẹ̀ ṣùgbọ́n mo tẹ̀lé pé àwọn bá ní sẹ́ni ọlọ́run ní ìpìlẹ̀ àlẹ́yìn ìjì tó bá yẹn ọlọ́run ọ̀tọ̀ ìdájọ́ bá fún àyè àrẹ nílò lọ́yẹ́ ní bí ọ̀rọ̀ náà tó yẹ̀ síra wọn ẹgbẹ́ lẹ́yìn ọlọ́run wá fi jí òdá in tó ṣe á àkọ́ mi séèkì ìjọ́jú kò ní gbé lọ ààrẹ yìí lórí ẹ̀ ṣùgbọ́n àrí bí bá tó ṣe tó lé dáa àrí sí ní o ẹgbẹ́ lẹ́yìn ọlọ́run wá fi jí òdá ìrìnàtẹ́lẹ̀ ìfẹ́lẹ̀ ti lọ ẹ̀ àwọ̀ àpá ọ̀hún ni èyí ló ta kó pé kí àlùsùn náà sẹ́wọ̀n kó ní mẹ́nìhàì tó ṣe ní tó dáa nínú ìjọ ọlọ́wà lè gbọ́dọ̀ pàṣẹ ní sẹ́kì wọ́n tó ní sẹ́kì máa wà kájà àbíjẹ̀. ìwà ní kì í sẹ́ra àlùsùn náà ju ní sẹ́kì yẹn lọ tó ní ìyá àlùsùn náà máa ń sẹ́kì sẹ́kì. ó ti jẹun láàbà ó ti náà ó dá àbá rárá o nínú mọ̀ adára ti pé kíyàn sí tó kù díẹ̀ káàkó káwàá pé ẹni ìtò sílẹ̀ tó kù díẹ̀ káàkó ojú ọ̀rọ̀ kan kí lè náà kí láti àti máa ti bọ́ rẹ̀ kí láti máa ti bọ́ rẹ̀ lẹ́rẹ̀ àti rẹ̀ ó máa ń máa ń bẹ̀rẹ̀ lórí ìdájọ́ láti kí ni ọ̀la fún yà ó sì máa ń lòyún bọ́tọ̀ fún ọ̀la tó ó tẹ̀wọ̀n tẹ̀wọ̀n tẹ̀wọ̀n tẹ̀wọ̀n tẹ̀wọ̀n. bí ṣe ń lọ nílé. sọ́dọ̀ bí kéjì ọdún kéjì ẹ̀ tí wọ́n yà lẹ́jọ́. ọ̀pọ̀ ní ti jẹ̀. sọ́dọ̀ bí wọ́n yà wà lọ́dún sí. wọ́n mú lọ náà. wọ́n yẹ kí wọ́n yà lọ́dún kọ́kọ́ ṣe kí ìjọba dáná pé alẹ́ yà wọ̀ fún ọ̀dọ́ nígbà tó bí mo ní túbà. ìfúlẹ́ta. ṣùgbọ́n rí lóyún èdè ìdájọ́ tí wọ́n ń sọ bí àpọ́nlé àpọ́nlé fún un àbí tí wọ́n tàbí sáwọn tó kù kì í ṣe sáwọn tó kù nípa dáadáa ó yẹ ẹ̀sẹ̀ èyí tó yẹ ẹ̀sẹ̀ àwọn àtọ́nù àkàndé ara kò sí jẹ́rẹ́ ìgbè ẹ̀rọ ti dòdà mo ti tó ti dòdà o ẹ̀ gbọ́dọ̀ dákọ̀ tó ṣe tó dá mọ́ ìtòkè tó dá òun ní tọ́pìkì ọ̀tá ń sọ òǹkàrà máa sọ kí ló dé àwọn àtọ́nù ọ̀pọ̀ ìgbè bẹ́ẹ̀ ọ̀rọ̀ إن كثيرا من الأحباب والرهبان ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá ìròyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdókì ìgbóhùn àgbọ́ kò tó gbogbo yẹ̀wùdí kò tó gbogbo nàgbọ́ ó yàbà wọ́n tánú wọn tó pé ọlọ́run ti àkíyèsí sáwọn díẹ̀ sáwọn ilé dáadáa wọn òkú wọn papọ̀ ó wọ́n á ti báwọn láàrin àwùjọ ẹnìkan wá jẹ́ ó jẹ olùsí dáadáa ó wá ń tabú ó wá ń dáadáa dáadáa tabú rẹ̀ wá dàbà bọ̀ wá ní ṣe ṣe èdè yẹn rí wá. wọ́n ọ̀dọ́ tabakú sí agbẹ́ni báyìí kàlùsù wa lóye kàlùsù wa lóye. àyè máa ń mú àpá pẹ̀lú ìtọ́kàsí ní tó jẹ́ àádìrọ̀ tókàsí àádìrọ̀ tókàsí tókà wà nílẹ̀ sóta ọ̀rọ̀ kan ló sọ lórí nígbà tí ẹ̀rọ káàkiri ẹ̀rọ gbogbo ọ̀tún ọ̀tún bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀rọ òkúyẹ́ rẹ̀ nípa amọ́láwọ̀ rẹ̀ ẹ̀rọ òsú rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ àdùsùn náà wọ́n lọ pé kí ọ̀kan tí wọ́n gbèbè àwọn bá wọn èyí mẹ́ka wọn. ó ti ní ẹ̀rọ tó gbèbè mú bá rẹ̀ kí ni ó rẹ̀. bẹ́rẹ̀ tó ọ̀pọ̀ ṣọ́tù ní ìwòrí àwọn kìlẹ̀ ní gbogbo náà kìlẹ̀ ó ní wọ́n lọ ń lo nàbọ̀ríyà àwọn fàlásífà àwọn róòmù àwọn pẹ̀lọ́kọ́mì ìlú roman àti ìlú àwọn àtàwọn germany wọ́n ní àwọn bá gbọ́ ọ̀rẹ́ lọ́wọ́ àwọn oníṣẹ́ tí àwọn oníṣẹ́ pẹ̀lú wọn wọ́n ní bíta ní ìlú china bíta ní ìgbòkọ̀dù bíta ní fáfù bí ìrọ̀lù náà ẹni ọ̀sùn mọ́ dáadáa ọ̀rọ̀ ìsàn ìgbogbo ní à ẹ̀ta ọdún ọdún mẹ́rin ẹ̀yẹ rẹ̀ alọ́dọ̀ mẹ́rin ẹ̀yẹ ọdún ọdún ọdún kìí mo ní àfẹ́ẹ̀sì gan ní kíùn ní kíùn ọgbọ́n ọgbọ́n láì láì lọ́wọ́ owó ní àtijọ́yé pẹ̀lú nọ́ọ̀sùnká ọ̀rọ̀ ẹ̀já sínú dọ̀lánù kí ni ẹ̀rọ síbi náà kí ẹ̀rọ ìgbóhùn náà ọ̀dọ̀ mẹ́rin ẹ̀yẹ ìwé náà ti dá kan bíi láti ilẹ̀ rárá wọn fáwọn ìdí ìlẹ̀ wọn bá sára fún àwọn tí wọn lórí pé tẹ́lá bí ẹ̀jẹ̀ kan tó dúró dédé sẹ́kìn áàrì sunna tí mọ́nà jẹ̀ dá tó bá ṣe ṣéèkì ní ṣéèkì fún àbújúkò àdìkọ́ ṣe èrò ṣe tó dòdò ààrẹ ti kó ṣe kó kárẹ̀ ààrẹ ní ìlú rẹ̀ iṣẹ́ tó dòdò ààrẹ ní lọ́wọ́ àdìgbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ṣogbo sínú àkílẹ̀ ìjàdúnyà ẹ̀sì wé jáàrùkù tẹ̀lé yìí tó sí nígbà àwọn ọmọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ òbí lórí mútu ló wà wọ́n sáré wípé nínú máa ń múta tẹ̀lé yìí náà wọ́n láwọn ẹ̀sẹ̀ sí ní láwùjọ ní àkàlìyà àwọn ọmọ bá ń pẹ́ ọlọ́wọ́ òmúta bòmọ́lù àlejò bòmọ́lù kò ọ̀rọ̀ ìdára pẹ̀lú níyà àjẹ́rẹ́ kò sí iná náà kò sí kí lẹ́ rí olùkọ̀kọ̀ sí náà àwọn kan wá àwọn kan wá tó sínú orúkú tó dọ́bà náà pé wọ́n lọ pẹ̀lú pé láì kìí àmọ́ òun àwọn èrò ọ̀nà àjẹ́rẹ́ ìjẹ́ náà wọ́n wà bẹ́ẹ̀ tí àìjẹ́ nínú àwọn méjì ẹ̀tọ́ sọ pé àjẹ́ náà padà tán náà ẹgbẹ́ àyàtọ̀ lé tó pé àwọn ará wọ́n wọ́n bẹ́ẹ̀ máa dáná ní wọ́n ti sọ́rọ̀ mí ni àtàwọn bá ọ̀kan náà sáà náà ti tí bá lè súnà ní ọdún ọdún tó bíjà kìí ṣẹgbẹ́ bàbá ńlá bàbá ó bíjà ìbílẹ̀ alùsùnà àfáàdà ṣùgbọ́n kìí ṣẹgbẹ́ bàbá ńlá bàbá ó bíjà alùsùnà ìjẹ́ kí n jẹ́ sí ìmọ̀ ẹ̀fẹ́ tí ò dá àwọn ìgbésẹ̀ òkú àti ìrìnàjò ṣùgbọ́n wá ń tẹ̀ ẹ̀rọ ìgbó ní fún àwọn ẹ̀kọ́ ma ẹ̀rọ ìgbó ga ó ti mọ̀wọ́ láàrin àwọn ìdókòlò ìdókòlò àti ìdókòlò bíi àrùjọ. Ìjọba ti sọ pé jazakumullahu khairan. Ọlọ́run kọjú ọ̀pọ̀jọ́ kí ẹ̀mí àwọn afáwà igbó ó wà ní sẹ́wọ̀n kúlẹ̀ lórí dáadáa o mọ́sàlékún ma wọn mọ́sàlékún ọgbọ́n wọn mọ́sàlékún òye wọn mọ́sàlékún àlùbáríkà wa, ọlọ́run má fi wọn pàwọn fáwà lẹ́kọ́ àtàwọn àtàwọn fáwà yókù náà tó ń járẹ́